وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكو سونا مباوا ọba tó ti wá ní mùsùlùmí tó ti wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó túnbọ̀ pẹ̀sì náà rọ̀ wá lọ́rùn ó sì ṣe gbogbo kò sí ìlànà yóò fún ẹ lè máa tẹ̀lé ilé ayé bọ́yẹ̀sì àbí ìlànà ilé ayé lé tó mójútó ọmọ ìyá ó sì fún ní ìyá àti àpọ́nlẹ́tọ́ yẹ bí Islam Islam ó fún wa ní àpọ́nlẹ́tọ́ yẹ wa ó fún wa ní ìṣètọ́ sí wa gẹ́gẹ́ bí ọmọ èèyàn ọmọ èèyàn gbogbo èèyàn kódà kò bá ṣe káfíìrì ọlọ́ni wọn lọ́kọ̀ kàrọ́mùnà bẹ́ẹ̀ ni adam dájúdájú láti fi àpọ́nlé fún àwọn ànábì adam àlejò sẹ́dá. láti fi kí ẹ̀sìn wa ẹ̀sìn islam ẹ̀sìn sani ó ṣe wípé ó fi àṣeyìí wa ó sì ṣe wá lójú kòkòrò púpọ̀ lọ síbi wípé ẹni tó bá ti tó ìyàwó ní nínú wa ọ̀gbẹ́yàwó dábàá wá gbéyàwó nínú àwọn ọ̀gá àwọn àtàkìyèsí lára àwọn ìyàwó tá a bá fẹ́ fẹ́ kò náà ní káwọn ìyàwó yẹn wọ́n jẹ́ ní dá fẹ́ràn táwọn náà fi fẹ́ràn wa wọ́n sì jẹ́ bímabíma torí nǹkan méjì pọ̀ nítorí kí ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lè bá a pọ̀ ó wá nínú ẹgbàá wọ̀ọ́. لقد معقل ابن يسار رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تزود الودود الولود فإني مكاثر بكم الأمم رواه أبو داود والنسائي أنا بن ما كان ابن الإنسان نفسي أنا سكاري كما تجلي ما بما قلت اليوم في كوباي ما في سي á fi ṣe yàn láàrin gbogbo ọjọ́ yòókù tó bá ti lọ́la gbé ìgbà ìgbéyà mi. ìdí nìyí tó fi jẹ́ pé ojú nínú nǹkan báyìí tí mùsùlùmí wa sọ pé mi ò ní fẹ́ yàwó ta lọ fẹ́ fi di ẹjọ́ tó bá wọn pé ìyàwó ni bàbá rẹ fẹ́ tí bàbá rẹ ti bí ọ. kò nínú nǹkan gidi kóbìnrin mùsùlùmí wa sọ pé mi ò ní lọ ilé ta lọ fẹ́ fi di ẹjọ́ bílẹ̀ ọkọ nìyá rẹ wá ìyá rẹ ti fi ọkùn fún bàbá rẹ. lódodo wọn máa bímọ aláìsẹ́yàwó wọn sì máa bímọ aláìlọ́lé ọkọ. ìwọ́n gbogbo ọmọ tí wọ́n bá bí láìsẹ́yàwó láìlọ́lé ọkọ ọmọ àlè ni wọ́n máa pèrò wọn ọmọ burúkú ni wọ́n máa pèrò wọn wọn yìí pè wọ́n á lórúkọ tó dáa wọn yìí pè wọ́n á lórúkọ tó dáa. ìwọ́n máa tó ṣe pé bàbá rẹ̀ ló bí ìyá rẹ̀ ló ẹ rí i pé kò sí nǹkan àlébù kan tó nìkan fẹ́ fi máa parọ́ ọmọ bá lábùkù nínú àwùjọ. ọlọ́run rẹ ló dá wa òun ló dá wa òun ló sì máa rọ àdánwò fún wa máa gbé fò wá. orí ẹ̀ ó ṣe lópin o pé gbogbo ẹni tó bá ti bímọ nínú wa kò bá jẹ́ pé ó ti wà nínú àyè inú òṣì lọ́wọ́ tó fi bímọ ọ̀gbọ́dọ̀ torí òṣì ti ń bẹ pẹ̀lú ẹ̀ kó ṣe kíkọ ọmọ tọ́lọ̀ wọn bá fún torí pé gbogbo ọmọ gbogbo ọmọ ìṣẹ̀ra ńlá yìí ọba àti ọkùnrin ọba àti tóbi torí ẹgbẹ́ tó lọ́n bá sọ pé pẹ̀lú máa ẹ sẹ́kùn máa sọ àlẹ́ ha yàrá ẹ̀rọ ṣòwòtá àti máa àṣà ọ̀nà ní ìgbà tí ọlọ́run bá fún bàbá ńlá wa káàdùn àlẹ́ ìṣẹ̀lẹ̀ àti ìyá ńlá wa Hawa àlẹ́ ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ ń fún wa lọ́mọ tó dáa àwọn olùmọ̀ nípa tẹ̀sí wọn lọ́mọ tó dáa yìí obìnrin máa ní àmọ́ kí ni tó máa bọ́ dáa ọlọ́run dá pé ọlọ́run bá ti lẹ́yìn tó lórí orí ń bẹ láyé torí máa gbé ọlọ́run ọrùn ń bẹ láyé tọ́rùn máa gbé ó nímọ̀ ìfọ̀ ń bẹ láyé tí kò ń gbé bẹ́ẹ̀ ni gbogbo oríṣi rẹ̀ yóò ọmọ tó dáa pẹ̀lú ìtumọ̀ sí pé ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin ọmọ dáadáa náà ọmọ dáadáa náà lórí ẹ̀ gbogbo ọmọ tó lọ́n bá fún wa á gbọ́dọ̀ ti torí bóyá oṣù tí ń bá wa fara fínra láti tètè bímọ káwa ṣe púpọ̀ ma ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àbá àti ẹ̀ṣẹ́ ìsìn nọ́ọ̀sì ìgbọ́n oṣù yẹn dẹ́rù bá wa wọn tẹ̀lé tí wàá kan pọ́ńtà lọ́ọ̀kan kó lè ṣe àtẹnitàn àgbọ̀dọ̀ ti torí rẹ̀ ká ṣe púpọ̀ àwọn ọmọ wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ọlọ́run ní ẹ gbọ́dọ̀ tó fún àwọn ọmọ yẹn látàrí oṣù tó gba yín fara sanra lọ́wọ́ láti tó jẹ́ bímọ ẹ gbọ́dọ̀ tó fún àwọn ọmọ yẹn torí ẹ ọmọ wa ará gbèsè wa náà a gbọ́dọ̀ tó fún ọmọ wa nítorí fáàlì torí tí gbogbo ọmọ pátá àti ẹ̀yin òbí pátá ọlọ́run ọba ní kó jẹ́ fún kálukú ọlọ́run bá sọ pé nahnu narzuquku àwa láàárọ̀ yìí lọ́rọ̀ wọ́n ti yẹ ohun àwa náà láti wà wọn náà lọ́rọ̀ alhamdulillah torí délé islam wa ọkọ̀ fún wa láti fi pa ọmọ wa nítorí ipá àbáyé bẹ́ẹ̀ náà ni nínú ayọ̀ mi nínú kúrọ́ tìlì kúrọ́ ọlọ́ni wọlé tọ́kùtù ọ̀wùlẹ́ àjẹkùn ọkọ̀ tìyẹ̀ tẹ̀lé ńlá ọkọ̀ náà sì lọ́nà rẹ̀ lókòó وإياكم إن قتلهم كان خطأ كبيرا ọlọ́run ní ẹ ò gbọ́dọ̀ ṣe púpọ̀ àwọn ọmọ yẹn o nítorí ìbẹ̀rù òṣì tí ò dìde torí ìbẹ̀rù tí ò dìde tí ò tí ò dìde ẹ gbọ́dọ̀ ṣe púpọ̀ àwọn ọmọ yẹn torí pé àti ẹ̀yin àti àwọn ọmọ yẹn àwa náà láàrọ̀ gbogbo yín lọ́rọ̀ àti pé títí púpọ̀ máa ń kọ́ bẹ́ẹ̀ náà kẹ́tọ́ ẹni tẹ̀lé ìrọ̀ àtìsí ńlá ni àtìsí torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run tọ́mọ bá pọ̀ àdìsíkì ńlá ni àdìsíkì ńlá ni fún yẹn ọ̀rọ̀ àtà ilé ìsìnkú àwọn yorùbá máa ń dá tọ́mọ tó kọ́ ọmọ bẹ́ẹ̀rẹ́ òsì bẹ́ẹ̀rẹ́ ìsọkúsọ nìyẹn o ọmọ bẹ́ẹ̀rẹ́ àdìsíkì bẹ́ẹ̀rẹ́ nìyẹn nítorí pé gbogbo ọmọ pátá ọ̀wálé ayé pẹ̀lú àdìsíkì jẹ nínú àdìsíkì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilé ìsìn máa òní lásìkò danafson hàtà tẹsítẹsímìlà rẹ ọhà ẹmí kan ní ilé ayé sílẹ̀ ṣáájú kọlọn àbọtún pé àrùbìkì rẹ Ọlọ́run sì ròyìn ara rẹ wọn ni wọn kí àná wọn àbọ àdàkọ lè ṣe ìmọ̀pẹ́dá Ọlọ́run ọba lòlù pèsè fún gbogbo nǹkan gbogbo pàpàdà kúùtù rẹ ọ̀dọ̀ ọlọ́dọ̀ wa kúùtù rẹ sì ni tí ọ máa jẹ tí o sì máa jẹ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ àríkìkì mi ò sí lọ́wọ́ rẹ ìyẹn náà sí lọ́wọ́ mi èmi ò sí lọ́dọ̀ bàbá mi tí bàbá mi ò sí lọ́dọ̀ mi èmi ò sí lọ́dọ̀ ìyá mi ìyá mi ò sí lọ́dọ̀ mi tá a lẹ ní dáríjì gbogbo wa wà lọ́dọ̀ rẹ̀ Allahu Rabbul Alamin ọlọ́dọ̀ dá mi ọlọ́dọ̀ bí mi ọlọ́run ọba tó mi tó gbogbo wa òun ló ti lé ìwọ̀ wa láti jẹ́ ẹni tó ti fà púpọ̀ mọ́ wa. akọ́rọ́mọkùnmọ́lá kí ni wọ́n pè ní sísẹ́ mi lédè lárúbáwá wọ́n máa ń pè ní alìsíjú hàn alìhìhàọ́tọ̀ bákan náà wọ́n máa ń pè ní alìhìhọ́ wọ́n máa ń pè ní alìhìhọ́ wọ́n máa ń pè ní alìhìmlá ìtumọ̀ rẹ̀ òun náà ni gbogbo ọmọ tó ti pé ó jáde láì sí ọjọ́ láì sí ìpè ẹ̀dá rẹ̀ nínú kọjá pé láì sí ọjọ́ láì sí ìpè ìṣẹ̀dá rẹ̀ ṣùgbọ́n ó jáde pẹ̀lú pé ẹnìkan ló ṣe sábàbí jíjáde rẹ̀ láì kò fẹ́ jáde. yàtọ̀ sí ọmọ tó ṣe pé wọ́n bí ọmọ mú ìyá tó lóyún ìyá wa bí ní premature ọmọ oṣù mẹ́fà ọmọ oṣù mẹ́fà lẹ́jọ́ péréte eléyìí báyìí wọ́n bí àsìkò bíbí rẹ̀ tó nítorí pé bọ́bá wu ọlọ́run agbẹ́kọ̀ọ́ bíyàn lẹ́yìn oṣù mẹ́fà tó bá sì wọ́lọ́ akókó lé lóṣù mẹ́fà tó bá sì wù akókó kó oṣù mẹ́ta tó bá wọ́lọ́ akókó kọ́dún kan tó bá sì wù akókó ti bẹ́ẹ̀ lọ as far as islamic jurisprudence is concerned wọ́n lè fi ma lẹ́yìn ọdún méjì wọ́n lè fi ma lẹ́yìn ọdún mẹ́ta wọ́n lè fi ma lẹ́yìn ọdún mẹ́rin kódà àwọn hànábìlà ní àwọn ọlọ́dún márùn-ún. so ẹnu ọ̀sẹ̀ as far as medicine is concerned ọmọ bá ti kóṣù mẹ́sàn-án kọ́ tí ọba jáde lẹ́rọ̀ wọ́n yọ sí láti. ṣùgbọ́n torí ẹ̀ náà ti sọ fún wọn pẹ̀lú sọ ní ọ̀pọ̀ ha ààrẹ ìwáyé bẹ́ẹ̀ wọ́n ní torí pé àwọn fi ẹ̀rín nírin ìrìn àjò pé ẹ̀lẹ́dá bá dáadáa ọpẹ́ nù ya rẹ̀ ọpẹ́ nù ya rẹ̀ kò tètè jáde torí ẹ̀ sábà wá bímọ lẹ́yìn oṣù mẹ́fà ọmọ tá a bí lẹ́yìn oṣù mẹ́fà àwọn tó àsìkò bíbí rẹ̀ ló tó tó eléyìí náà eléyìí jáde kò tó lọ fọwọ́ sẹ́yìn sẹ́yìn náà ni obìnrin tó ṣe gbé àsìkò àti bímọ rẹ̀ ó ti tó ìka pọ́ńtì kóòtù mẹ́sàn-án ti bẹ́ẹ̀ lọ tọ́mọ yóò jáde fún wa corporation fún òun nípa bí wọ́n sẹ́yìn bẹ̀ mọ́lá pẹ̀lú ẹ ẹnìkan lóyún òyìn tó wá ní wá lóyún ìdíjẹ́ à mọ̀nà tó wọ́n ti dáàmú ní o òun ní gàrí wọn ní nínú gbogbo dáàbò yìí ọwọ́ àlọ́ sẹ́yìn nìyà tẹ̀lé bóyá kájọpọ̀ tó pé bóyá sí ẹ̀ka ọmọ tó tó tó tó ti tó pé òun tí wọ́n bá ti jáde bẹ́ẹ̀ ẹ̀mí wọn ń pè ní sísẹ́ yẹn ẹnìkan náà wà á ti sábà bẹ̀rẹ̀ ó lè jẹ́ kó gbìyànjú tó lóyún náà àtọwọ́ rẹ̀ ló ti wáyé fún ìjọ sẹ́yìn ó sì lè jẹ́ fọwọ́ ẹlòmíì ló ti wáyé ó lè jẹ́ pẹ́ni tó lóyún dáadáa lọ́lọ́dẹ̀ ó sì lè jẹ́ fọwọ́ ẹlòmíì ló ti wáyé tẹ́lẹ̀tẹ́ ní pélé ńlọ́mọ ọmọ rẹ lọ mọ́ròǹbó ló mú kí nípa lọ́sàá pọ̀ àtẹ̀yìn àtẹ̀jẹ́ dúdú lọ́sàá pọ̀ mọ́ròǹbó sáwọn ọmọ tó mọ̀ èyí bá wáyà. tó àtúntò ti tẹ́tẹ́ nìkan lọ́ba ti bẹ́ẹ̀ ìfọ̀jẹ́pọ̀ lọ bá mẹ́díkì dọ́kítọ̀ kan wọn á fún lóògùn kan wọn ní kó lóyún wọn wálẹ̀ gbogbo ẹni tó ti tó ti sábà bì rẹ̀ gbogbo ọ̀nà yẹn wọ́n ń pè ní wípé oyún kéèyàn kéèyàn kéèyàn fọ̀ dànù kéèyàn fọ̀ oyún dànù kúrò lára rẹ̀ kó wọ́n fẹ́ ọ̀fọ̀ oyún dànù kúrò lára rẹ̀ kó wọ́n fẹ́ láì sí ọjọ́ láì jẹ́ pé ọmọ tí ìgbèyàn dá eléyìí ni wọ́n ń pè ní sísẹ́yìn. ẹ̀rí kí ni máa ń fà tán máa àwọn sábà bí tán máa sísẹ́yìn pọ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn sábà bí mi pé àmì ìgbèyàn yìí ó lè jẹ́ pé ọkọ àtìyàwó lólóyún lọ́jọ́ ìgbà tí tó ti bọ́ mọ́kọ lọ́wọ́ tí ìyàwó náà sì ń wáṣọ lọ́wọ́ ìkíní kejì wọn wọn wá sọ pé kí làwọn ọdọ fún yín ń gbà yìí sẹ́ni gbogbo tá à sọ yìí onílọ̀rọ̀ wá títà wọn wá lọ lè nìkan ìgbà ó lè jẹ́ pẹ́ni tí èsì òǹlólóyún látàrí ìṣekúṣe látàrí nígbà wá lóyún dá ọwọ́ aláàbí wé kó ti èmi tí ń lọ́kọ lọ́wọ́ àwọn náà láti fọ oyún yẹn dànù. tó kí èèyàn máa wá náà láti fọ oyún dànù ó máa ń jẹ́ sábà rẹ̀ wọn máa fi sẹ́yìn. ìgbà míì abúlọ́wọ̀ fún mi wá ó lè jẹ́ pé wọ́n sáré kí èèyàn ṣe jù náà ojú ìsì jọ lọ sí ọkọ lẹ́nu tó ti pé kò sí ìdí máa lò àmọ́ kò mọ ti ti sọ́ra rẹ̀ láti má hùwà jù náà ó ti ti wá lóyún nìyí ó ti ṣe tọ́jọ́ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo àwọn èèyàn tó wà ń tètè rẹ̀ wọ́n ta mọ́ràn pé tọ́ba lè sẹ́yìn ìlú ọ̀dà akọ mọ́tò èyí ti wà mọ́tò èyí ti wà ó ń dání tọ́ba lè sẹ́yìn láti tòbi rẹ̀ sẹ́yìn. àbúrò tó mọ̀ wá àwọn èèyàn ń dáàbò àwọn olè wa dá wọn lọ́nà kọ́nà mọ́jà rẹ̀ nígbà tó olè wa dá wọn lọ́nà wọn á ṣe ayé àwọn obìnrin tó wà ní ọkọ̀ ọba tó ní. àwọn èèyàn wọn sọ pé orí orí ìgbà eléyìí ti jẹ à á tẹnu o á tẹnu ní ìlú o kálá tó sọ fún abímọ fún eléyìí náà lọ́nà sábà lọ́nà ti tẹ̀lé rẹ̀ jẹun. ìgbà míì wọ́n sọ pé ìyàtọ̀ lóyún ọ̀gbádùn dáadáa ọ̀gbádùn dáadáa lóyún yìí tó bá ń bẹ lára rẹ̀ ó ṣeé kò sì sábà bíi sí àlàáfíà rẹ̀ tó fi dé àfíà àdókòtò ẹ̀sìn sábàbí sí ìpalára burúkú kọ́ tẹ̀lẹ̀ sí ó di ẹ̀mí tó ó lè fi sábàbí tó mẹ́mí rẹ̀ lọ ká má fi bèrè rẹ̀ jẹ́ sábàbí mi ò náà ní pé ìyá yìí gbọ́ màmá lọ́wọ́ ọmọ kólóró ni òun náà ti jọna bíi mẹ́ta mẹ́rin lọ ìyá tó wá lọ lóyún ni àtọkọ àtìyàwó ìdààmú wa bá wọn wọn mọ wá wọnà pé àbí káwọn sẹ́yìn táwọn èèyàn máa ń fi tòbi rẹ̀ jẹ́. ìgbà míì àwọn èèyàn máa jẹ́ nítorí wípé òun àtọkọ́jọ níjà pàtó òun àtọkọ́jọ níjà yóò wáyé pé wọ́n ṣe wọ́n ṣe dá wọ́n ṣe dá lójú báyìí máa bá mi subhana allah eléyìí máa bẹ ní sábà nígbà mi tóbi ní ìgbà sẹ́yìn bá mi. tọ́ àwọn ọ̀nà tí wọ́n máa wá gbà láti fi sẹ́yìn. ẹni tí máa mú kó yán dànù nínú àwọn nǹkan wọ̀nyí ẹni tí èèyàn dẹ́rù dànù wọ́n máa dẹ́rù dànù ní tó lóyún tí ìbẹ̀rù bá pọ̀ òun ló wáyà ó lè jẹ́ pé ìjọba ó sì lè jẹ́rù rẹ̀ gẹ́gẹ́ bí ẹni sáà wọn lé lóyún ó máa wá aránṣẹ́ tó fún òkú wa obìnrin ní ẹni àti rọ́mà tí wọ́n pa púpọ̀ pẹ̀lú rọ́mà ọlọ́mọ mẹ́jọ ọjọ́ tó mo ti dáhùn ọlọ́mọ mẹ́jọ ọjọ́ tó mo ti dáhùn ìdí tó ti ìdí tó ti lóun bọ̀ báyìí lèmi bá dáhùn lára. nígbà tí obìnrin wá dé wọn sàlàyé fún ọmọ àti ìtọ́sẹ̀lẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ẹ̀yin sàhámà ẹ̀wà dání máa onígbà lọ ránṣẹ́ pé yàn wá kí ni tó wá mú pé dání dé bíyà ó ti lórí mi àbí ti lórí mi àbí lórí mi gbogbo àwọn sọ pé lọ pé wá ó ti wá علي بن ابي طالب رضي الله عنه ومدافع طويل حتى عمر والمفضل يا ابا الحسن حتى صورة بني وعن اخ bóyá àwọn ẹni tí wọ́n ń da yín ní márùn bóyá àfẹ́ tí wọ́n ń fi yín inú òjò fún ọ̀pọ̀ sọ àti gbẹ́gbẹ́ bẹ́ẹ̀rù ní ti ń bà mọ́ inú òjò fún ọ̀pọ̀ gbogbo lọ́dọ̀ ṣe mí o ẹ san bọ́ọ̀rùrà ẹ san ẹrú kan tó pé lórí oyún rẹ̀ lórí oyún rẹ̀ tó bàjẹ́ yìí kí ló dé nítorí pé ìbẹ̀rù pípèsè ẹ̀sìn yìí ló ti fún yín ọjà mọ́ ẹ̀yin sábà tó yẹ kí dà. àmọ́ tó bá ti fóònù lọ́ba kú ni ẹ̀mí kankan tẹ̀sán ẹ̀mí tàbíyà nítorí pé ẹ bá kó wá ó ti di kó kú. òṣìṣẹ́ ẹ lọ kó wá ó lè mú kí ìbẹ̀rù ọ̀fà kó mú kí onítọ̀wà nù rẹ̀ ọjà mọ́. torí ẹ̀ nínú tí máa mú kó yín ọjà mọ́ ìlànà ìta bẹ́rù báyìí ọ̀dọ̀ wa o wọ́tò níyàwó ẹ̀kọ́rọ̀ ní ti ṣẹlẹ̀ ká ṣẹlẹ̀ ó sì lọ yàdá ìyàwó sì lóyún àwọn yà ìjọba bá ń kọ́ yàdá nítorí bá ń bẹ lára rẹ̀ ní ilé wálẹ̀ tó máa bẹ orí ẹ̀ àti máa kọ́ bẹ lára mi láti tó bẹ sí. ẹ̀rí tó bá ti bá ó ṣe ti bá tó bá kó ní ìyàwó rẹ̀ nù ìwọ̀n bá ìwọ̀n bá ní kéèyàn kúrú ma ẹ̀ sọ̀rọ̀ ta. ti ti ti hundred hundred mita títí ìyàwó rẹ̀ ń kó rẹ̀ ń sì ń tàn á nínú ti màá kíkọ̀ fún làmù tó o ti lè kó òrùn rẹ̀ ó lè ní kéèyàn dáhùn orí ẹ̀ kóbìnrin ó dínà sí àwọn òrùn kó òrùn eléyìí tó lè ọgbẹ́ ní tó lè forí jẹ́ obìnrin tó lóyún tí máa ń máa máa fojú para rẹ̀ ó ti ti kọ́ borí tó ń bẹ lára rẹ̀ jẹ́ o. bákan náà wọ́n nígbà tí wọ́n lè máa dáná nílé lọ́sọ̀tẹ́sẹ̀ bẹ́tẹ̀ nílé ó jẹ́ wọ́n máa ta sẹ́sán sí ìyàwó ní mú ìyàwó ní sì lóyún. ọmọ wa ò ronú ara rẹ̀ pé tí ìbájú ti lè jẹ nínú oúnjẹ ìyá yìí oyún ara mi lè dàgbà tí ìbájú ti lè jẹ nígbà yìí èyí tó ní dáhùn jẹ o ọ̀gán o ọlọ́mọdé alálàtẹ̀ jẹ o àwọn á ní oúnjẹ tí wọ́n ń gbóòórùn rẹ̀ tó ṣe tí wọ́n ti sẹ́yìn tí wọn ò bá fi lè sùn ní jẹ́ńtẹ̀ oyún ara mi lè bàjẹ́. àwọn ẹni tí ti dáná yẹ àwọn ọmọ wọn ò sì rẹ́ni sọ fún wa lọ́ba ti pé oyún wálẹ̀ nígbà tí wọn ò fún lóúnjẹ jẹ kí lọ́ kàn án. wọn wá ní bẹ́ẹ̀ tó ti lè ṣe oṣù nípa ara yẹn lọ sí ọ̀dọ̀ àwọn ará ilé yẹn kí ẹ dákun oúnjẹ tẹ̀ ń sùn ẹ̀dùn mi jẹ́ńtẹ̀ obìnrin kan bẹ ní sọ́kọ̀ bẹ ti bẹ ní wọ́n ní kẹsàn-án àwọn ẹgbẹ́ ní oúnjẹ tẹ̀ sí o ìgbà fún ọba ọ̀fẹ́ ìrànà ọbẹ̀ ìjẹ́ ló ti jẹ. nínú tí wọ́n máa fi gbóyún bẹ́ lónìí nínú ẹni tí wọ́n lo àlòlù oògùn àlòlù oògùn wọ́n kàn tó para títa mọ́ ọkùnrin kankan tí wọ́n dà pọ̀ mọ́ra wọn lóríṣiríṣi ọkàn kó mú ní. nígbà ọba pàpé ọba dàámú oyún ọba wálé gbẹgbẹgbẹ. ìgbà míì ó bẹ̀ sí ní àwọn òògùn kan wọ́n tí wọ́n ṣe kí máa bonyín jẹ́ òun náà ni wọ́n lọ gbà ó lè jẹ́ pé ní kẹ́míìlì inú ti lọ gbà ó lè jọ kútù òun tó ń jẹ nínú àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ medical practitioner tí wọ́n ń ṣe tọ́ka fúnṣẹ́ wọn lẹ́gbẹ́ àwọn ti wà ń bẹ̀ yẹn fún gbogbo obìnrin tó bá fẹ́ bonyín jẹ́ dájú tí wọ́n ti ka jẹ lórí báwọn ọba tó ń jẹ́ oníkéré ọ̀pá ẹ̀mẹ́yẹ ló máa ń fẹ́ jẹ́ rìn lọ́bẹ̀ tó ti kókù rẹ̀ wọ́n gbogbo orí eléyìí ọbẹ̀ nínú àwọn nǹkan máa ń lò láti bomi jẹ lábẹ́ òfin ọlọ́ kí ni ìdájọ́ fún ìran ọ̀fẹ́ kí ni ìdájọ́ kàtẹ́ ọmọ tí ẹgbẹ́ sẹ́ oyún rẹ̀ dànù nínú pẹ́pẹ́ tí àtúntò ẹgbẹ́ sẹ́ oyún rẹ̀ dànù lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti fẹ́ mi sí la àbí sáájú tó lọ́wọ́ tó fẹ́ mi sí la. ìgbà yẹn ń gbé ọkùnrin ọkọ̀ ìṣeré ìfẹ́pẹ̀ lóbìnrin ni ọlọ́run fẹ́ lẹ́dá ọlọ́kadàrà ti kọ̀dọ̀ mọ́ àìmọye ìdúdọ́rọ̀ títí tí ilẹ̀ mú àìmọye ìbálò láàrin ọkùnrin àti obìnrin tọ́lọ̀ ọ̀kadàrà ti kọ̀dọ̀ mọ́ tí tọ́lọ̀ wọn bá bá fẹ́ títí kọ̀dọ̀ mọ́ náà ní ọ̀dọ̀ mọ́ tọ́lọ̀ wọn bá ọba ti gbàgbé èèyàn bí àpọ̀ nìyẹn máa jọ tọ́lọ̀ wọn bá ti gbàgbé èèyàn yóò pè arúgbó lè yá máa jọ kọ́dà máa ẹ̀jẹ̀ ẹni tí ẹ̀jẹ̀ fún yàn béèrè lọ́dọ̀ rẹ̀ ìyá máa lọ béèrè lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá tó gbé wọn gbóògùn nílò ibi dọ́mà níbi gbìyànjú gbìyànjú ìfọdọ́mà ọlọ́dà kò tó ta àmì gbogbo ẹni tí ń rawọ́ ra bẹ̀rẹ̀ tọ́lọ̀. ìkànnì tó mọ̀ nínú ọdún ìgbà kan bẹ tó mọ̀ wá ní ìgbà tí àtọkùnrin bá ti lè bọ́ sínú àpò bí obìnrin mọ̀lẹ́kọ̀ ọmọ ẹ̀sọ́ pé ayé rọ́pì mọ́tìbá ìrọ̀lúwa ẹlẹ́dàá mi mo rí àpò tó o fẹ́ tẹ̀ èèyàn lára rẹ̀ ní àbíbáwò tọ́lá ọ̀gá bá sọ pé bẹ́ẹ̀ mo fẹ́ tẹ̀ èèyàn lára rẹ̀ mọ̀lẹ́kọ̀ ọ̀fẹ́ rẹ̀ sí ní tó àtọ̀yìn títí tó ti dìjọ́ tọ́lá ọ̀gá ìgbé ọjà tó léyìn tọ́lá ọ̀gá bá sọ pé rárá ìní dáyìn bára rẹ̀ mọ̀lẹ́gbà kò ní pọ̀ sí kánbẹ̀ tó ti tó sọ yẹn tó ti gbàdú tó bá bà lọ tó jáde tó jáde tó bára lọ bára lọ. tó ọmọ tí wọ́n fẹ́ sẹ́nu rẹ̀ yìí ó ti wà nínú ìyá rẹ̀ wọ́n á fẹ́ jẹ́ oyún rẹ̀ dànù nígbà tí wọ́n fẹ́ sẹ́nu rẹ̀ lẹ́yìn ìgbà tó wọ́n ti sẹ́nu sí lánàá àbí tí wọ́n ti sẹ́nu ọ̀dọ́ ti sẹ́nu sí lánàá a ti máa ń gbé títẹ̀ ní sọ́mọ lára tí máa wáyé lẹ́yìn ìgbà tí ọmọ bá ti pé tọ́ba ti pé ọgọ́pọ̀ ọjọ́ tọ́ba bá ti pé ọgọ́pọ̀ ọjọ́ ẹ̀yìn ìgbà yẹn màlẹ́kọ̀ wá fẹ́ nìyíla tọ́ eléyìí tó túmọ̀ sí oṣù mẹ́rin gbà ó wá nínú hadith Abdullah ibn Mas'ud radiyallahu anhu. ọlọ́mọdé Muhammad محمد صلى الله عليه وسلم يقول إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علاقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح متفق عليه النبي محمد صلى الله عليه وسلم قال ọlọ́run máa ń ṣe àkójọpọ̀ jíjẹ ẹnìkọ̀ọ̀kan nínú wa nínú ìyá rẹ̀ fún ogójì ọjọ́ àkọ́kọ́ tí yóò fi máa wà lómi lọ́gbọ́lọ́gbọ́ omi gbọ́lọ́gbọ́lọ́ yìí wọ́n pè ní gbọ́lọ́gbọ́lọ́ àti lọ́gbọ́lọ́gbọ́ nítorí pé kò tọ́ lẹ́yìn pẹ̀lú ẹ̀ ń gbọ́dọ̀ ìdáhùn ní màkúlẹ̀ kó lè fà mí náà ìdáàbò yàtọ̀ ní ìdáhùn ìdáhùn ìdáhùn àbí omi lọ́gbọ́lọ́gbọ́ yìí èèyàn máa fẹ́ bẹ́ẹ̀ nínú ìyá rẹ̀ fún ogójì ọjọ́. tó mọ ẹkún náà alákọ̀ọ́sẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ogójì ọjọ́ tó èèyàn ti ẹ̀jẹ̀ dídì omi lọ́gbọ́lọ́gbọ́ yìí padà yóò ti ẹ̀jẹ̀ dídì tó mọ ẹkún náà bọ̀bọ̀tẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ogójì ọjọ́ kẹta èèyàn wà á di bá a ti ara bá ثم يرسل إليه الملك lẹ́yìn ìgbà tí agbátiri ogójì ọjọ́ àkọ́kọ́ ojú ogójì ọjọ́ ìkejì ogójì ọjọ́ ìkẹta eléyìí tó túmọ̀ sí ọgọ́fà ọjọ́ ọlọ́run ara màláìka sí i. àyà mùsùlùmí kò gbé ìyàwó mọ̀lẹ́kọ̀ wà fẹ́ mi sí ìyàrá. tí màlẹ́kọ̀ bá ti fẹ́ mi sí ìyàrá rà nígbà ìyá ọmọ yìí nínú ìyá rẹ̀. ẹbí ká ká sí ìgbà tí ìgbà ń jẹ́ jẹ́ ẹ̀yìn ìgbà tó lọ sí ìgbà yìí sí ọmọ rẹ̀. ìyá ni pé oṣù mẹ́rin àbọ̀ ìlọ́mọdé jẹ́ jẹ́. àwọn olùmọ̀lẹ́fà jẹ̀rí à ẹ̀yìn wọn kù láì sí ìyapa láàrin wọn lórí iṣẹ́ àwọn onígbàjọ́ yẹn lẹ́yìn ìgbà tó náà bá ti tẹ̀ mí fún ọ̀la. Èèwọ̀ ni ká jẹ́ ká sọ orí jẹ́ lẹ́yìn ìgbà tó náà bá ti tẹ̀ mí fún ọ̀la. Láti oṣù mẹ́rin lọ aráàmù ní sọ sẹ́yìn. Nítorí pé ọlọ́run ti fẹ́ mi sí lára ó ti ṣe ìyàn báwo ni ó ṣe wá jápa? Báwo ló ṣe jẹ́ àpá? Torí ẹ̀ ọ̀dà tó bá ń lé ní oyún yìí báyìí tá a bá jẹ ìyá yìí kú o tá a bá jẹ ìnira burúkú lè ṣẹlẹ̀ sí ìyá yìí pàkà lè jọ gba gbèsè ayé ẹ̀ gbogbo ẹni tó bá ní àkókò mú wàhálà fún òkú ìyá yìí nígbà yìí náà wọn ní ọ̀gá ẹ̀ wípé pàkà lè jọ ṣẹlẹ̀ sí ìdí máa ṣẹlẹ̀ sí ẹni tẹ̀lé rẹ̀ tó ti bá jẹ́ kù àgbọ̀dọ̀ ah, tẹ̀lé báyìí ni àwọn olùkọ́ nípa ìtẹ̀lé àtọ̀ láti oṣù mẹ́rin lọ síwájú. kí ló dé ìgbà àdúgbò ọ̀kan nínú àwọn olùmọ̀ anábìyà wọ́n ní nítorí pé ọmọ ẹ̀mí ń bẹ lára rẹ̀ ìyá ẹ̀mí ń bẹ lára rẹ̀ ẹ̀kọ́ wo la ní láti ṣe púpà pẹ̀lú pàṣẹyà pẹ̀lú rẹ̀ ẹ̀kọ́ wo la ní láti ṣe púpà pẹ̀lú kan nítorí àbẹ̀lú mi. ìyá ló kù lọ́dọ̀ tani lójú lọ́wọ́ nínú ìrẹ̀ wà àìmọye ó lè kú àìmọye àròpé yóò kù kú wọn ní torí di eléyìí ẹ ẹ gbọ́dọ̀ tó púpọ̀ ya ẹ ẹ fi ẹ gbọ́dọ̀ sẹ́yìn hmm, wọn ní ẹ gbọ́dọ̀ tó púpọ̀ mọ ẹ gbọ́dọ̀ sẹ́yìn gbogbo bí ìlú ni orí kọ mọ nítorí pé bí ẹ bá ń gbé jẹ yọjọ sẹ́yìn lẹkọọ mọ òsì tọ́ka tó púpọ̀ mọ torí pé ìyẹn ló dà wọn ti jẹ́ pẹ̀lú islam ìgbìmọ̀ nìyẹn ọ̀hìn màmúwá wọn ti lé kí ìdájọ́ káàmù kí ni ìdájọ́ ká máa nàìjẹ́ ìgbésẹ̀ nígbà tí àwọn alhamdulillah wọn ti ọ́pọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún lè ìgbà ìmọ̀lẹ́bí jíjẹ́ ìwọlé ẹnu àwọn mùsùlùmí ti kò ní lórí. وهو من الوضع الذي قال الله فيه وجد الموقوفة قتلت بأي ذنب قتلت ومن ذنب تلك تقع irú èsì máa ń ṣẹlẹ̀ fún àwọn ọmọbìnrin láyé ìjà ìlú ìyá. wọ́n pa àwọn ọmọ wọn torí kọ́ bá jọ́ ọmọbìnrin. wọ́n ní káṣẹ́yún òun náà ara rẹ̀ yìí kò sì tọ́. wọ́n ti fọ́nà wọn lájọ́ ọ̀gbìn àgbà mi olùwà yìí máa ń bọ̀ fún ìdọ̀tí tó dé lẹ́nu wọn létí nípa àgbàdo àti ọmọ ìdíyẹ dẹ́gbẹ̀ ìdíje ẹ̀sẹ̀ ló máa tẹ̀sẹ̀ sí pa oní wọn fi léèrè pé kò wọ́n tó pa wọ́n máa sọ pé àwọn náà ní sẹ́ẹ̀sì ní ìmọ̀ tí mo ti fún bàbá rẹ̀. bàbá tó ti fún pọ́n máa rìn ẹ̀sìn mọ̀ pé lè ní wọ́n ti fún pa ó náà ní dáhùn sí ìṣòro yìí. èèyàn lọ máa mà kọ́ pọ́n máa rìn èèyàn máa mà kọ́ sẹ́yìn dáhùn tó lè lò níbi ọmọ tèmi. ọlọ́run sọ pé wọ́n lọ́ọ́ sọ́kùnrin ọ̀wùlẹ́ ẹ̀dẹ̀kùnrin ńlá eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tó lọ́ọ́ bá ti fẹ́ mi sọ́mọ lára ọ̀nà ti pọ́ ọmọ oṣù mẹ́rin jù bẹ́ẹ̀ lọ haram onígun ọtí ẹ̀yìn rẹ̀. ọ̀dà bàbá wa ṣe é sí táà bá fi lè sẹ́yìn ìyá mi bá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn olùmọ́ni lókè gbogbo agbáwò láǹkà ìlú tọ́ka ti fún wa pé pásítọ̀ ìlú ìyá ó fẹ́ kó ṣe pé ọmọ sara bẹ́ẹ̀ ọjọ́ pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọba sọ wípé abẹ́ tiẹ̀ ní àwọn méjì tí ìyá wa sara bẹ́ẹ̀ wọ́n ní làákà ìṣẹ̀bẹ̀ wà nítorí pé ìṣẹ̀bí ìyá ti dájú ìṣẹ̀bí ọmọ òbí ìṣẹ̀bí a ti ti mà wípé àdìyàkú inú lẹ́yìn tí ó lè ṣiṣẹ́ nǹkan dájú àgbọ̀dọ̀ dídá àbùkù ní bí ìdájú. bákan ǹjẹ́ nínú tí ìyẹn kú àdìpọ́ mọ́ kú ìwé aburú rẹ̀ pọ̀ jù títí ìyàtọ̀ àti ìmọ̀ yóò kú ìwé aburú rẹ̀ pọ̀ jù ní abọ́mọdé àti ìmọ̀ wọn ni aburú bọ́mọdé àti ìmọ̀ kú ó kéré sí aburú tí ìyàtọ̀ àti ìmọ̀ kú làákà ìtọ́ka síbẹ̀ torí àná ìsọ̀ ìgbé yorùbá tẹ̀bọ̀ ọ̀kọ́kọ̀ sọ̀rọ̀ rẹ̀ ní bí ìgbìmọ̀ ẹgbẹ́ tó yẹ wọ́n ní àmà ìṣe ìtọ́jú aburú tiẹ̀ kéré nítorí bí ìṣèkùnrin ju ọmọ bàjẹ́ wọn ni gbogbo eléyìí tá a bá wò bẹ́ẹ̀ làákà ìtọ́ka jù nígbà tá a bá wò wò á rìn wípé káàkó ọmọ yìí sílẹ̀ lọ́dà ju láwọn ìjẹ́pọ̀ àwọn aláṣẹ pupa ọ̀ wọn ni lọ́dà ju kódà tó ti pé ó jẹ́ sábàbí tó lè mú ìyá lọ kò tọ́ka ṣe kíkọ́ ọmọ yìí táwa ṣe oyún rẹ̀ dànù kọ́nà tó ti fáwọn mẹ́tíkì dọ́kítọ̀ wọ́n ti gbé wa wípé táà ti lè sẹ́yìn ìyá lè kú. nítorí pé ó ti ṣe kí wọ́n tọ owó rẹ̀ náà kí èèyàn mọ́ ó ti ṣe kí wọ́n tọ owó rẹ̀ kí èèyàn mọ́ ó ti tó ṣe lọ́jọ́ pé tí ti lè sẹ́yìn rẹ̀ ìlúyà àtọ́mọ wọn ti owó làbí rí láyé ó ti ṣe lọ́jọ́ pé tí wọ́n bá ti lè gbà yálà ńlọmọ àtìyá náà ti gbẹgbẹ mi wọ́n ti kú tó gbogbo ẹ̀ náà ló dé torí ẹ̀ wọ́n ní kò sínú òfin torí àtẹ́ká tájú sàn nítorí sẹ́nìkan lè tẹ̀lé kò sínú òfin torí àtẹ́ká nìkan nítorí sẹ́nìkan lè tẹ̀lé. ẹni lápẹ̀jù ẹ̀ táwọn èèyàn méjì máa ń rìnrìn àjò wọ́n wá ń bẹ nínú pápá tí ò sí koríko tí ò sì tó mi. àwọn èèyàn yìí wọn ò sì lóúnjẹ tí wọ́n lè jẹ kò sì tó mi ọ̀kan nínú àwọn méjèèjì tí àgbàlagbà tó ti dàgbà kùjọkùjọ tó tó ti wá sí ọmọdé ọmọ ọdún mẹ́wàá àbọ̀mọ ọdún mẹ́ta. Ibi wa pa bàbá yìí, bàbá tó ti dàgbà yìí, ebi pa náà. Lọ́nà tó ti ṣe tí ọ̀gá ló ń tẹ̀sẹ̀ yóò, àwọn méjì wọn ti wà ń bẹ̀rẹ̀ pé ògbéyàn ògbéyàn kẹta. Tọ́tọ́ tí bàbá yìí ti ju ọmọ yìí kọ́ jẹ́ nítorí tó ń lè bá a jẹ yìí. Tọ́tọ́ ìyá ọkọ̀ tó yá ó ti mú báyìí. wọ́n dà pé kí bá dé ẹ̀rọ ọmọ mi tó ń bá dé ìyá rẹ̀ wọ́n á ti ká ti tàkàkà tàkàkà tàkàkà àtà àbí ká ti tàkà fún ìṣẹ̀lá dé àbí ká ti tàkà fún ìṣẹ̀lá dé ó ti ń pa mí tó ń jẹ wọ́n ní máa jẹ. gbàgbọ́ bẹ̀rẹ̀ ẹ kì í lẹ̀ ní abẹ́ bẹ̀ kálukú ti lẹ̀ ní ọlọ́mọ ẹ̀ lójúmọ́ yìí ìṣe ara rẹ̀ wọ́n ti ń sọ fún ìgbà yìí àlejò يا بني إني أرى في مني أذبحك قال فانظر ماذا ترى قال قال فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين قال يا بني إني أرى أني أذبحك tọ́ ìgbà tó sọ fún ọmọ rẹ̀ pé mo rí lójú àlá pé mo dúró rẹ̀ ó ní ọ̀rẹ́ pé àyùkà ṣe fún wọn bàbá mi ṣe tọ́lọ̀ ti kọ́ la nǹkan tó fún ọmọ rẹ̀ pé torí ìgbọ́ àjẹmí ti fi pé èdè parí kò ní tó jẹ wọ́n lọ́wọ́ ni mo wá wà fún àyùkùnmá rẹ̀ dájú máa pa ọ̀gbẹ́ ìwọ́n ti lẹ̀ tó eléyìí túmọ̀ sí wọ́n ní kọ̀tọ́ ó ti pọ̀ ọmọdé yẹn nítorí fún ọ̀gbọ̀n àmọ́ abẹ́lẹ́ mi tọ́ eléyìí jẹ́ báyìí arákùnrin làhárí eléyìí jẹ́ àbá kan nínú àwọn àbá ìṣe kọ́dà tó ti pé ìyókù ọ̀dọ́ káṣí pípa ọmọ nítorí jáde la gba ẹ̀mí ìyáyà lẹ́yìn eléyìí ajẹ́pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ wọ́n ti bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ lára kọ́ ọ̀dọ́ káṣí ọmọ rẹ̀. Tó bá wá jẹ́ kí lọ́ọ̀kì wọ́n ti pààyàn láti máa ń ṣe wá fi hàn pé ọmọ tí wọ́n lóyún rẹ̀ yìí o ọ̀jọ̀ yẹn o aláǹgbá ni ọmọ tí wọ́n lóyún rẹ̀ yìí o ọ̀pọ̀lọ́ ni ọmọ yìí o orí rẹ̀ ti rí róńdó lójú àti bí orí ọ̀pọ̀lọ́ ara tèmi orí sì rí róńdó ìgbà míì wọ́n sọ pé ìwòsàn ní ìjẹ́ fún mu rẹ̀ kí ìhòòhò rẹ̀ pé méjì. àdúgbò ọkọ̀ kó tuntun ni ìpàkọ́ lójú wa. àdúgbò ọkọ̀ ń gbé ọkàn rẹ̀ kò síṣẹ́ bó ti yẹ. wọ́n bá bí wàá lọ sẹ̀. àdúgbò ọkọ̀ ń gbé àti orí rẹ̀ ipò ìlókè agbọ̀n ìpàkọ́ nìkan lè fún wa. wọ́n sì lè sọ ẹgbẹ́ ọmọ yẹn ẹran lásán o kò sí egun lára rẹ̀ sọ̀rọ̀ pé látàrí scanning machine ìní àwọn mẹ́díkì dọ́kítọ̀ bí ń rí gbogbo nǹkan táwọn máa sọ yẹn sọ́dá sọ fún abẹ́ kí ni sọ yẹn pàtó lọ́pọ̀lọpọ̀ ọ̀gá tó bá ti sọ fún obìnrin níbẹ̀ tó bẹ̀ tó délé kọ́kọ́ sọ ó lè nìkan sàmì ní ìṣòro ìṣòro yẹn wọ́n fún un lóògùn tó ń lè sọ dáhùn àbí ká fọ́ dànù kó lára ìgbà ní obìnrin mi lè padà wálé fún àtọkọ rẹ̀ lọ́jọ́ ní ìkọ́sẹ̀ lórí gbogbo láti gbé sẹ́ni wọ́n padà kò sórí báwọn ọkọ̀ dànù ìgbà míì ọkọ àtìyàwó àwọn ti gbọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn lọ nígbà tó fún alọsídò sí mẹsìn tó ní ọsẹ fún wa nípa rẹ̀ lábẹ́ òfin Ọlọ́run tó bá sọ fún wa bẹ́ẹ̀ tí ọmọ dá lóyún rẹ̀ àwọn rí i látara sáré machine tí àgbẹ̀kù burúkú ń bẹ lára rẹ̀ táwọn àgbẹ̀kù tó ṣe é ṣe tí a bá fi lè fi jáde bẹ́ẹ̀ à kò ní rọ kò ní rọ gbọ́. tó nítorí àtọ́ ilé àgbọ̀dọ̀ ti torí ọ̀rọ̀ wọn àgbọ̀dọ̀ ti torí ọ̀rọ̀ wọn ká tẹ́yìn rẹ̀ dànù ọ̀tọ̀ rárá. sáré machine ló ti mọ̀ láìka machine lásán àìmọye ìsọfíìsì sáré machine rí lórí lọ́nà tí nǹkan ò rí bẹ́ẹ̀ ṣebí èèyàn náà lọ lọ sọ títì tó sì sọ wípé wọ́n á ti fan fún wọ́n ti ti fan àtúntẹ̀ àtúntẹ̀ àtúntẹ̀ mẹ́ta wọ́n ìjọpọ̀ màkàn ní bẹ́ẹ̀ nù. àfọlọ́mọkùnrin wa ọtútù títí ọtútù ọ̀kan náà ọtútù fún bẹ́ẹ̀ lábẹ́ ẹgbẹ́sì ilẹ̀ náà ló ti ya gbogbo sàn yẹn níjọ́ tí ó ti di máa náà lọ́nà. màtí wọ́n á ti bí ìjọ sàn tó wà lọ́wọ́ wọn ó ti bí màkà tí wọn tó dìde kọ màkà ó dìde kó dìde ó ti bí màkà ó ní à ah, nǹkan tó bẹ́ẹ̀ nù. gbogbo wọn yarí ma lọ pé ah ebi nǹkan tó bẹ́ẹ̀ nù ètò ara ti sàn kan àní nǹkan kú mú o ibi tí wọn ti ṣe fáńfá ọmọ tó ti bá tó jáde. ìṣe ọ̀nà kó dodo lọ lọ́n sọ májèlé parọ́. ẹ̀yin máa ń yìn yẹn títa ní májèlé ní ibi ọ̀pọ̀ lọ́lọ́mọ yìí ọ̀pọ̀ lọ́ ni wọ́n ti lọ bí àwọn olùmọ̀ nípa Islam nípa jàmínẹ́tì ẹ̀ka àti gbọ́pọ̀ atọ́pọ̀ lọ́lọ́mọ wọn ni ọtí lẹ̀ ẹ má jàmínẹ́tì ẹ̀ ẹ má bẹ́ lọ ẹ má bẹ́ lọ ọlọ́run ló yí padà káàkiri ẹ̀sìn máa dín nìkan ìfọ̀ bàbá nígbà àwọn òbí ọmọ wọn fi lọ́mọ pépé nítorí ẹ̀ máa dín nìyẹn bó bá tiẹ̀ wúlò ó kó màtẹ́lẹ̀ fún wa ọ̀pọ̀ jẹ́ adẹ́rẹ́dẹ́gbẹ̀ẹ́ àmọ́ kì í ṣe àmàdájú nítorí pé gbogbo nǹkan bá wí náà yóò bẹ̀. nítorí pọ́lọ̀ ni wọ̀nyá alẹ́ mú máa tó àpá olùsọ́lọ́ máa tó ń bẹnu àpò. torí pé olóyè tó máa sọ pé bákan bákan kí lọ́mọ tó lóyún rẹ̀ rí títí káwọn sẹ́yìn yẹn dànù ọ̀gbọ́dọ̀ bá wọn ọ̀gbọ́dọ̀ sẹ́yìn yẹn dànù ọ̀ràn yẹn ní kíkẹ́ fọ́ọ̀mù yẹn sílẹ̀ torí pọ́lọ̀ ní lágbára kájí ẹ̀sọ́ bó ṣe rí náà wọ́n lágbára láti yí padà tó tó dìgbà tẹ́lẹ̀. ó ti ṣe káwọn mẹ́tíkì dọ́kítọ̀ káwọn máa rò pé báyìí báyìí ní ìdarí àti pé báyìí báyìí ní ọ̀jẹ̀ àwọn ìṣe mọ̀láìkà ń sì sọ ilé ìyàn ti jẹ náà ní bọ́lọ̀ ọba kó sì gba àgbá burúkú wọn jẹ ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́rùn láti ṣe bẹ́ẹ̀. ìgbà tí ọmọ èèyàn sì máa dání machine tí wọ́n sì máa ṣe machine táwọn èèyàn máa bí màní ẹ̀rí tí ní ìyẹn tẹ̀ ta ló jẹ́ pọ̀ lọ́dún láyé ìgbà tí wọ́n sì máa sá ní màjú nínú ìyẹn tẹ̀ ta ló jẹ́ pọ̀ lọ́dún níbo wọ́n ti lọ wò ìbá wọn kọ̀ máa fẹ́ náà ń gbé ẹ̀mí jọ fúnlẹ̀ lápẹ́ fún ìyá lápẹ́tọ́ bẹ́ẹ̀ òun gbàgbá yìí ti pé báyìí bá ti ṣe lọ síwájú sí nínú ìwádìí mà ẹni títí náà máa ń pọ̀ ní ìgbésí ayé rẹ̀ torí pé eléyìí báyìí tẹ́ bá sọ bẹ́ẹ̀ fún ọ ti torí rẹ̀ kọ̀ lọ sí alágbára lọ́lọ́ ọlọ́run bá lè ṣe tó bí ọmọ lọ́mọ tó pé ṣùgbọ́n ọlọ́run máa ń dá àwọn ẹrú rẹ̀ ọ̀tọ̀ ní tọ́ba tẹ́ ọlọ́run máa ń dá àwọn ẹrú rẹ̀ ọ̀tọ̀ ní tọ́ba tẹ́ wọ́n ní ọmọ tẹ́ lónìí rẹ̀ ìwò kan lọ́wọ́ àbúmọ̀ rẹ̀ wọ́n láìpẹ́ bá ti yọ́tẹ̀ torí pé ọlọ́run bá ẹlẹ́dàá wa ti mọ̀ pé ìwò bá ti tó láti máa fa tẹ́sán yóò fi máa mí òtù pàtàkì tó pé méjì ó wọ ọlọ́run ọba ló ti bẹ́ẹ̀. bákan náà ni kí wọ́n rí pé nínú orí ẹ̀jẹ̀ kan lórí kí lọ́wọ́ wà bẹ́ẹ̀ táwọn ẹlẹ́sẹ̀ kan jáde àwọn náà máa jáde má pàpà ẹ̀ ṣe máa wulẹ̀ máa rọra ọmọ rẹ̀ òjú wàhálà ń bẹ̀. torí pé ọlọ́run bá máa ń jẹ́ ìyàwó gbàdé bí mo tọ́ da tó pé àdáwò gbàdé bí mo tó kù sí ìgbà àdáwò ló nà tí wọ́n á lè fi máa pẹ́ ẹ wa pa ẹ wa tàmí méjì ọ̀dọ́ ọ̀dọ́ lábẹ́ ìgbà lọ eléyìí túmọ̀ sí pé tó bá ti ń pé nítorí àléébù kan tí wọ́n ní bẹ lára ọmọdé alóyún rẹ̀ láti wá sẹ́yìn àgbọ̀dọ̀ sẹ́yìn torí ẹ̀ náà àgbọ̀dọ̀ sẹ́yìn torí ẹ̀. tí wọ́n á nìdájọ́ ọba sẹ́yìn wọ́n á ní ike tó ti tí wọ́n fẹ́mi sí ọmọ lára. bóyá ní kíá ní kíá tí mẹ́lí tó dé ní obìnrin gẹ́gẹ́ bọ́ pọ̀lọpọ̀ tí máa ń ṣe wọ́n á lọ ọmọ skul àwọn ọmọ skul àwọn dájú ọmọbìnrin àti dájú ìtọ́ ọmọkùnrin wọ́n ti ti lọ́gùn wọn gbogbo ń dẹ́gbàá ṣe kò gbọ́dọ̀ lóyún ṣe mọ̀ pé ọmọ tó ní ṣe má bàa lọ bá kàrí àníjẹ́ tó bá ti wá bára wọn ò lò ta ìbára wọn lò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbó nítorí bọ́mọ bàa tó ní ìgbà míì kan wọ́n ti lò láti òjọ́ ṣáàtì kó tó tó àbẹ̀wò ẹni tó ń ṣiṣẹ́ pankádà àwọn obìnrin tó jẹ́ pọ́ǹtì náà làwọn iṣẹ́ aláṣẹ́wó làwọn ń ṣe irú àwọn obìnrin báyìí tó wípé èèyàn gba ọ̀gá àbá wọn lò àtọ̀dànù ni àtọ̀dànù ni tó jíjẹ́ jíjẹ́ pé yàn bá jí òkúta tó bá jí kiri pẹ̀ omi yóò fi kú kò ní toyún láíláí irú àwọn obìnrin báyìí tó ẹsẹ̀ wọn máa foyún jẹ́ àti obìnrin tó náà wá ní ọkọ tó sọ pé òun nídìí oyún lọ́tẹ̀ yìí òun ọ̀fẹ́ lóyún oyún ti ti tí ó ti lára tó wá sẹ́yìn sáájú oyún tó dùn kọ́lọ̀ tó fẹ̀mí ti lára ǹjẹ́ àwọn náà sọ́tọ́ bí àbí ọ̀sán tí a bá wo síra àwọn tán láì pa àwọn olùmọ̀ wa oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ nípa eléyìí kódà nínú mẹ́dàbọ̀ ẹ̀yọ̀ kan oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ. a rí nínú àwọn olùmọ̀ tó sọ ike lópin ìgbà tí wọ́n bá ti sẹ́yìn tí onímọ̀ lára kò sí tó burú pa sẹ́yìn gẹ́gẹ́ bí apá kan nínú àwọn àkànà tí ìyá ti sọ. wọ́n ní obìnrin bá lóyún tọmọ yóò ti tí tóyún yóò ti tí ìdíjà fẹ́mi sí lára wọn ní lọ́dọ̀ ọ̀dà àwọn apá kan nínú ètò tó burú wọn lè tẹ̀dá kò ètò tó burú wọn lè tẹ̀dá lópin ìgbà tó ń tí fẹ́mi sí lára bẹ́ẹ̀ náà ni ọ̀kan nínú àmàlẹ́síyà náà sọ àlèyé má mọ̀ nàkọ́mí àfihàn wọn ó ní lópin ìgbà tí oyún yìí tí ọ̀gá ti ogójì ọjọ́ àkọ́kọ́ ogójì ọjọ́ àkọ́kọ́ ìdíje ẹnìkan máa lọ sí wọn nìkan nínú àwọn olùmọ̀jà fìríyà náà gẹ́gẹ́ bí abu ishaq almarrozi àwọn náà sọ pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n á pa jùlọ ó lè má burú pé káwọn sọ bẹ́ẹ̀ tó bá ti pé jù náà lóbìnrin yẹn ṣe fáwọn lè sọ pé lè ṣe dànù bá bẹ́ẹ̀ náà lápá kan nínú àwọn kànáàbí náà àwọn náà ní obìnrin lè lo oògùn tọ́tọ́ tí o ṣe haram láti da oyún nù lópin ìgbà tó yún yẹn tó bá sì wà lónìí gbọ́lọ́gbọ́lọ́ tó ìdí ìbẹ̀jẹ̀ dídì. tọ́ ó ń nínú àwọn olùmọ̀ táwọn tó pa kórìíra bá sẹ́yìn kódà tó ti fún wọn tí sí lára òun náà Ali ibn Musa sọ nínú àwọn olùmọ̀ àwọn Hanabiya òun náà ni abáta àwọn lópin ìgbà tí bàbá ọjọ́ alákọ̀ọ́kọ́ wọn là ń rẹ̀ náà sì ọ̀rọ̀ tó ti ń ṣe nínú ọ̀rọ̀ apá kan nínú àwọn fún ẹ̀yà gẹ́gẹ́ rahimahullah ọ̀nbẹ náà àwọn olùmọ̀tá ní kọ́tà kó ṣe pé wọn ò sì fẹ́ mi sí lára haram onítàjẹ eléyìí ní ọ̀rọ̀ tó ṣe gbára lé lọ́dọ̀ àwọn màlìkì yà. الإمام التربية رحمه الله قل لا يجوز إخراج المني المتكون في الرحم ولو قبل الأربعين يوما. قل قد يوم قل قل تجوانا قد يوم tètè ń dùnú kódà kó ti kókò tí ìfowópamọ́ di ọjọ́ kọ̀tọ́ kọ̀tọ́ wọn lé eléyìí ní alùmọ̀ọ́dẹ́mẹ́ ọ̀rọ̀ tó ti gbára lé lọ́dọ̀ nàìjíríà ibn rushd nínú síra rẹ̀ bidayatul mujtahid oní ọ̀sọ̀kọ́ àdìmọ́ọ̀mù máàlì ọ̀sọ̀ ìgbẹ́ kullu ma tarahatuhu al-mar'atu biduni ayatin gbogbo tókìnrin bá pọ̀ dànù kúrò lára rẹ̀ látàrí fóun lọ́mọ amọ̀pọ̀ dànù ní mọ̀tọ́kọ́tì bàbá ìjọba ti ẹran awọ àlà kọjìn àbí ẹ̀jẹ̀ dídì mímà yọ ọlọmọ anáhùn wọlé nínú tá a mọ kó ti dùn bí ọ̀dọ́ ma tọbi ìlọkọrọ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ kọ sàn yọ sàn ẹrú tí èèyàn bá sẹ́yìn ẹrú ti wá ọ̀ràn tó dá ti sẹ́ran rẹ̀ ní kọ́ sàn ẹrú bàbá ìjápọ̀ bàbá ìjábọ̀ kọ́ sàn ẹrú tọ́ eléyìí jẹ́ báwọn àwọn Ṣafi'iyya àwọn náà ní haram ẹni gbọ́dọ̀ àjò eléyìí tí máa ti pé eléyìí tí ó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà sì ní wípé ṣáájú kọ́lọ̀ wọn bó tó fẹ́mi tóyún lára ọ wà lómi gbọ́lọ́gbọ́lọ́ àbójú jẹ̀jẹ̀ bíbì àbójú bá sí ẹran haramu náà tó ní gé àfọ̀dánù haramu ní káfọ̀dánù. الإمام ابن رجب رحمه الله wọ́n ní sísọ tí apá kan nínú àwọn olùmọ̀sọ wípé obìnrin lè jẹ́ oyún tó ń bẹ lára rẹ̀ lópin ìgbà tí ọlọ́run ọba ọ̀gá sì fẹ́mi sí lára tí wọ́n á ní ọ̀dà jẹ́ bí ìgbà tí ọkùnrin tóbìnrin lóní tó kù dẹ̀dẹ̀ kọ́dà tí wọ́n á dà títa ó ní ọlẹ púpọ̀ ọ̀rọ̀ tí ọkùnrin gbára ni oyún tó ti dúró sára ọ̀bá àjẹ́ tí wọ́n ti kẹ́mi sí lára wọn ìbá àmọ́tì ìfẹ́mi sí lára ọ̀tọ́ rárá kájẹ́ sábàbí sáàbù wa tẹ oyún ìbámu agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí. ẹ mo tún fẹ́ ṣe mo fẹ́ ṣe títí díẹ̀ ni kó tó di pé màá lóyún wọn ti tanra rẹ jẹ ọ̀gbọ́dọ̀ sẹ́yìn. ẹ irọ́ ẹ̀sẹ̀ wa lómi ọ̀gbọ́dọ̀ sẹ́yìn irọ́ ẹ̀sẹ̀ wa lẹ́jọ̀ ni ọ̀gbọ́dọ̀ sẹ́yìn ọ̀tọ́ bí ti wù ló kéré mà. tọ́ lábẹ́ bẹ́ẹ̀ ajọ ìpè òfin ṣẹ̀ríà ó fi hàn wá títí títẹ ní ipò yòówù oyún lè wà haram ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà bóyá lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́ẹ́ nìṣe lára àbí sáájú kí wọ́n tó fẹ́ẹ́ nìṣe lára ẹni pé kókó ọ̀rọ̀ láti ara gbogbo ẹni tó wájú òun náà ní pé ipò yòówù oyún lè wà bóyá ipò pé wọ́n ti fẹ́ẹ́ nìṣe lára ó ti lé lóṣù mẹ́rin àbí wọn ò tí ì fẹ́mi sí lára kò ì tí ì fóṣù mẹ́rin ọ̀pọ̀ lábẹ́ òfin sẹ̀rí ya. tó bá jẹ́ pé àtẹ̀tẹ̀ ní ńlọyún yìí oyún yìí tẹ̀tẹ̀ wà ní ogójì ọjọ́ ọ wà ní omi gbọ́lọ́gbọ́lọ́ síbẹ̀síbẹ̀ ọ̀tọ́ obìnrin ọ̀tẹ̀ oyún yìí àyàfi tó bá jẹ́ pọ́tájú sáká ike àlàáfíà rẹ̀ ti di sí àfíà ìdúró ṣe kò ṣe faradà mọ́ kìí ṣe irú tí máa ń ṣe àwọn obìnrin tí wọ́n bá lóyún eléyìí tí gbogbo wa ti mà tó ta ti sábà pẹ̀lú ẹ̀ níṣìí tó lóyún kan tí wọ́n ṣe sí i níta ń sùn tó jẹ́ pé ń ṣe tíkọ́tíkọ́ ń bì olórí ń fọ́ ń ṣe tọ́ gbogbo oúnjẹ yín dọ́tà ti máa ń kò sí nǹkan kan bẹ̀ ní ìlú máa ń ṣe tọ́ ó ti sọ náà tí wọ́n mi ti sọ́nù kan fi bí wọn náà. ẹ tó bá ti jẹ màálù bẹ́ẹ̀ ni kò tó wàhálà ń bẹ ọmọ ń bọ̀ ní ìwọ náà ti mọ́ mi ẹ gbogbo eléyìí kò tó wàhálà ọtí tí ń ṣe ní ìfún ti wà lẹ́sẹ̀ kan yẹ ẹsẹ̀ kan àti yàrá ó ti kọjú ó ń kàn dá kújà jù tọ tí olùrẹ bá ṣẹlẹ̀ bá a sì rí pé kì í ṣe gírámà nítorí pọpọlọpọ lè máa jẹ má ó lè jẹ pé jẹ má ọkùnrin bá wọn ní bí àpò ó sì lè jẹ́ pé ń tẹ́ máa ọkùnrin bá tún kówó ní alẹ́ ọ̀tẹ́ máa òdodo ní bí ń tẹ́lẹ̀ òdo àlàyé tó bá dájú wípé ìnira yìí lọ́pọ̀ a sì ń pé àǹfààní jẹ nínú kí wọ́n ní ìkúrò lára rẹ̀ ṣùgbọ́n ta lẹni tí ó sọ pàǹpà ní ìjọ́ńbẹ̀ àwọn tí ìmọ̀ lọ́dún tó jọ tí wọ́n jẹ́ expert àti tíìmù àwọn olùmọ̀ nípa ìṣẹ̀lẹ̀ à tí wọ́n tiẹ̀ tó látọ̀ ní gbogbo yìí. àwọn méjèèjì àwọn ènìyàn ò fi yé wa pé yẹ ẹ́ àǹfààní gbẹ́ǹdẹ̀ nínú tó contaminate òun ìyẹn bí èsì ìdáyọ ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ ìgbà náà ni wọ́n ti lè contaminate òun rẹ̀. ìmọ̀tò bá jẹ́ sí àfúrá àmọ̀ ìgbé obìnrin nítorí nítorí tó ń ṣe wọn torí pé ń wò fọmọ tó ń tèmi ti tó kò wọ́n fẹ́ lóyún má àbọ̀kọ náà ń wò bẹ́ẹ̀ pọ̀tọ́ o tí wọ́n ti oyún kódà tó ti kọ́ wà ní ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́. ìgbà tó ń bá ti wá fi ẹ̀jẹ̀ títí kọ́ àbójú ti bá ti ẹran kò tó tọ́ gbogbo ìyókù olè máa tó mẹ́rin pọ̀tọ́ kan ti oyún àyà àti bá rí sí ìmú mẹ́tíkì dọ́kítọ̀ tí ọ̀kan balẹ̀ sí tí wọ́n jẹ́ olódodo tí èso jàmbá tí èso ẹni tó ti fún wọn lè fowó pọ̀ ní tó fi máa sọ pé bí èyí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. bákan náà a lè sọ orí fíìmù àwọn olùmọ̀ nípa ìṣẹ̀rí ààrẹ náà táwọn náà rí pé àlùmọ̀tòmáà ti ṣẹ̀rà yíyẹ àǹfààní nítorí àtọ́ka ó fi hàn pé wọ́n lè ta mi létí ìwé bẹ́ẹ̀. ìgbà náà láti gbà pé wọ́n ti ta mi létí tó ń bá ti wá pé oṣù mẹ́rin tọ́lọ̀ ìjọba tọ́ ìjọba tọ́ fún ọtẹ ru ní ìgbà yìí ọtọ́ rárá o ọtọ́ rárá bí ti wùlọ kéré mọ́ lọ́jọ́ bí ìgbà tó síwájú wípé ẹni ọmọ yìí ó pàtàkì lọ́dọ̀ wa àrùbá ó tún pàtàkì lọ́dọ̀ wa ẹ̀yà tó bá jáde sáká tó bá jáde sáká ìyá yóò ìyá yóò nígbàtà sì wò ó ti gbọ́ ọmọ tó wà nù rẹ̀ ó ní mẹ́tẹ̀lì ọmọ tó wà nù rẹ̀ ní mẹ́tẹ̀lì ìtẹ̀lì ìyá sì ti dájú ǹjẹ́ láti ẹ̀rọ̀tìgbàgbọ́ àkọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ ní lóṣù náà bí ẹ̀jẹ̀ kí ni ma láti ń tí aburú rẹ̀ déré ká lè bá a sọ̀rọ̀ abẹ́ ètò burú jù nígbà tá a bá tó rí tíìmù àwọn mẹ́díkù dọ́kítọ̀ tó dé fọkàn dáadáa àti tíìmù àwọn olùmọ̀ nípa sẹ́ríà wọ́n jẹ́ olódodo tí wọ́n bá fọwọ́ sí bẹ́ẹ̀ ìgbà náà àgbẹ̀lọ́ kọ́ máa bò àgbẹ̀lọ́ kọ́ máa bò wọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọ̀rọ̀ oníkàtẹ́ni ọ̀pọ̀ lábẹ́ ìtòrí à ìtòkàtẹ́ni. torí bẹ́ẹ̀ lẹ́yìn ǹjẹ́ tí wọ́n á ní ìdájọ́ ẹni tó tẹ́lẹ̀ obìnrin lọ sẹ́nu rẹ̀ ẹnìkan lọ pa ń tẹ̀kù lóyún bá bọ́ọ̀lù ẹnìkan lọ dẹ́rù gbà lóyún bá dáná ẹnìkan ló fún lóògùn tó lò lóyún bá bàjẹ́ àwọn kan wọ́n lọ dènà dé wọ́n lù ú lóyún ara rẹ̀ ti bàjẹ́ kí ni tọ́jú ọ̀ràn yà lórí wọn tí níta òfin ọlọ́run dá lórí pé ìgbẹ́ni tó bá kọ orin jẹ́ tó bá jẹ́ ọ̀nà èèyàn ló jẹ́ lórí rẹ̀ ọ̀sán bòrò bòrò òun náà lẹ́rú yóò sàn ẹrúkùnrin àbí ẹrúkùn yóò sàn ẹrúkùnrin àbí ẹrúkùn ẹrúkùnrin àbí ẹrúkùnrin yẹn òun náà lọ já نصف عشر الدية الكاملة نصف عشر الدية الكاملة ìdá ti ìdá mẹ́wàá lẹ́yìn tó dáka nínú ogún tí àtúnpé eléyìí tó túmọ̀ sí ọ́nṣúwò tí a obìnrin títí obìnrin tó bá jẹ́ àádọ́ta ràkúnmí fífi ajẹ́pẹ̀dá kanú mẹ́wàá rẹ̀ ọjọ́ kí ni ràkúnmí márùn ràkúnmí márùn ni ló ti dé bí ẹrú yìí ìjà kọjá wípé ọsàn ẹrú àbọ̀sán ràkúnmí márùn kálíbà mọ̀tò Islam a ọmọ títí ẹ̀yìn ọmọ èèyàn púpọ̀ oyún dàbí ìmọ̀lódé jẹ́ èèyàn gidi ni àníyàn kan rádaràda síbẹ̀síbẹ̀ Islam sọ pé bàbá ti sábà tó bá ti bọ́ kí lọ́sàn-án burra wàá sin àbí àkúnmí márùn. torí pé wọn nù hadith Abu Hurairah radiyallahu anhu ọlọ́dẹ̀gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam ó sọ nípa àwọn obìnrin méjì kan láti inú àwọn ọ̀hóbẹ́ yìí ìjà ṣẹlẹ̀ láàrin wọn ọ̀kan nínú àwọn oníṣègùn wa nílẹ̀ ìkejì lóko obìnrin bá nú ọmọ bá bọ́ọ̀lẹ̀ oyún bàjẹ́ فقضى فيه رسول الله صلى الله عليه وسلم بغرة عبد أو وليدة إذا كان أبي دانبي قلنا لكي واسع ẹrúkùnrin àbí ẹrúbìn ẹrúkùnrin lọ́sàn tí kò yìn ó mú ẹrú ọ̀sán bàbá àjọkùnrin bàbá àjọbìn ẹnu àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ọwọ́ àpò wípé búrà ìdàpọ̀ lẹ́rú tọ̀sán tó ọ̀bá lẹ́rú tó lè san àjọ ìpín wàá san ìdá kan nínú ogún díyà tó pé díyà ọkùnrin ọgọ́rùn-ún ràkúnmí sábà kan sí twenty ó di ràkúnmí mélòó ràkúnmí márùn. ó sì jẹ́ ìdá kan nínú mẹ́wàá díyà tóbìnrin díyà tóbìnrin ràkúnmí fifty ìdá kan nínú mẹ́wàá rẹ̀ ràkúnmí márùn náà ẹnu àwọn olùmọ́kò lórí eléyìí kí ló dé láàfin máa san kó rà àbí rà fún mi náà kí ló mú ní sanwó ẹ̀ wọ́n ní gbogbo ọ̀ràn tí èèyàn dá tó mú kó yan jábọ́ lára obìnrin ló gbogbo ọ̀ràn tó dá tó mú kó yan jábọ́ lára obìnrin ló òun ni ó di kọ san búrọ́ tàbí rà fún máa búrọ́ náà sì ni ẹrú lọ́kùnrin àbí ẹrú lóbìnrin ọ̀gá àjẹ́ pé iṣẹ́ kan ló ṣe tó ń mú kí orí rẹ̀ ọ̀ka yìí. bí ẹni tó tètè gba fọ́nà pé ìdíjọ́ pọ̀ obìnrin yẹn lẹ́sẹ̀ yóò ṣe bí ó sì fọ́ lẹ́sẹ̀ lóòótọ́ lọ́ba ti di lòun bá bàjẹ́. àbí ẹni tó ṣe ń pé oṣù oṣù sọ́nà ilẹ̀ sì dé òkùnkùn òkùnkùn òkùnkùn tó lẹ̀ déédéé obìnrin yóò mọ̀ fún fún wa ń bẹ̀ ọ̀rọ̀ lè kùn lọ́ba ti di lòun bá bàjẹ́ ọ̀sán lórí rà ẹrú lọkùnrin àbí ẹrú lóbìnrin àbí ràkúnmí mélòó ràkúnmí márùn. àdúgbòjẹ́ kọ̀rọ̀ lọ sọ ọ̀rọ̀ lọ sọ òní ẹ̀ òní olóòrè ó ti tún bá jẹ́ èyí dájú lọ ẹlẹ́nu àrùn. kọ́lọ̀ mọ́jà abẹnú pọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ lásán tó sọ ó ti kó ba ẹ̀ ń bí Yorùbá wọn máa sọ pé ní kọ́ mọ́ pa mí ó sì máa bẹnu dáhùn. ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ pọ̀ ó bá ṣe dájú ló tẹ̀lé àlágbáwà ní àwùjọ wọn bá ti dà jù ẹgbẹ́ àwọn ọ̀sẹ̀ ní wa rọ́ọ̀kì bàjẹ́ yìí àti ká ló tètè màmá níbi tí ọ̀rọ̀ àti tó fi ń kọ́ ọ̀sẹ̀ tẹ̀lé ẹgbẹ́ kọ́kọ́ ẹgbẹ́ tí aláàrọ̀ olóòtú pásítọ̀ láti béèrè ọjọ́ tó lọ́wọ́ tó ní òkú tó bá jẹ́ jẹ́ ní pàtì fọ pàtì lójoojú ní ọdún báyìí obìnrin yẹn lóyún ó wá yẹ kó gbóúnjẹ lọ fún ọwọ́ àpòúnjẹ ni àárọ̀ ògbóúnjẹ lọ ọ̀sán ògbóúnjẹ lọ alẹ́ ògbóúnjẹ lọ àárọ̀ ọjọ́ kejì ògbóúnjẹ lọ ó ti bọ̀sán ọjọ́ kejì oyún bá wálẹ̀ kálọ́gbó ní jẹ́ ìwọ́tọ̀ yẹ kó gbóúnjẹ lọ fún ìwọ́lọ́gbó ní jẹ́ bàbá wa jẹ́ pápá oyún kankan fúnra rẹ̀ oníṣẹ́ mọ́lẹ́kùnkù mọ́lẹ́kù mọ́lẹ́kù mọ́lẹ́bẹ́ mọ́lẹ́kù mọ́lẹ́bẹ́ ní báńkì ní báńkì ní báńkì ní báńkì ní bá bọ́ọ̀lù kálógun ní jẹ́ òun ní kílò náà san òun náà san bọ́ọ̀lù ẹni tí ó ti wọ ọmọ bàbá àtẹni tó ọmọ bá tún ní láyé sí àwọn ọmọ ìyá àmọ́ ìyá òun ní gbàgbọ́ sọ́ńdẹ̀ torí ìyẹn dáràn fún ọdún pálí torí pé ilé ilé ìjọba tó bá jẹ́ kọ́kọ́ nípa ọkọ̀ ló ní ìyàwó bàjẹ́ òun bá dàrú wọn bá ní à ó ti kó ní ìrọ̀jọ́ bí sẹ́yìn ni mo bá jẹ nínú ọ̀pọ̀ ìmúlò ní tẹ́lẹ̀ náà. ọ̀tá rẹ̀ yẹn ọ̀sán bóra ọ̀sán ẹrúkọ ni abẹ́rúkọ ni àdúgbò sára fún ram ókè tó bá jẹ́ pásítì ní kọ́ bàbá àjá ti ṣe bàbá àjá máa ń bàjẹ́ ìdájọ́ rẹ̀ ní lábẹ́ ìjọba tó bá ti wá sí ilé ìtàn tí wọ́n ti fi kàfàrà bí òní ti kàfàrà tí ó ti tàn lọ́nà pé téèyàn bá pààyàn tí wọ́n bá ti àtúnṣe pààyàn lábẹ́ òfin tẹ̀lé àwọn yàtọ̀ sí pé wọ́n tẹ̀ sí yà àwọn mọ̀lẹ́bí àti bákan àti ilé kan àlàáfíà wọ́n bá tẹ̀ sí yà tí ẹ̀ mọ̀ fún nǹkan kan fúnra ara rẹ̀ yóò ṣe kàfàrà tí ó ṣe ìtàn nínú kọ́bọ́kùn lọ́rùn ẹ̀rú àti tó ti ṣe ìyá àwọn oṣù méjì gbáko ní tẹ̀lé ní tẹ̀lé tí ọ̀gbọ́dọ̀ jájọ́ kan. Sétan náà lẹni tí ọkùnrin jẹ́ mọ́bìnrin lára tó lù tó ló fi bàjẹ́ àbẹ́ni tó bá sẹ́yìn síbẹ̀ náà tó ló ti kàfàrà àbí òní ti kàfàrà ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ lórí pé ní òkè kàfàrà àbí òní ti kàfàrà lọ́dọ̀ àwọn alùpàdàbíyà àti màlìkíyà àwọn ìpè sọ̀rọ̀ tó bá ti lọ́dà rẹ̀ ìgbọ́lọ́dọ̀ àwọn ṣẹ̀fẹ̀ ìyà àti ànáàdìlà wọn ni yóò ti kàfàrà orí gbogbo ẹjọ́ bá ti ṣe sí pààyàn yóò ṣe pàpà tó bá ti ẹjọ́ pàṣẹ yóò ṣe pàpà torí ẹ̀ yóò ṣe fi ráàmù oṣù méjì àbí yóò kọ́ fún ọ̀rọ̀ rẹ̀ tí ò bá lẹ́rú yóò kọ́ fún ọ̀rọ̀ rẹ̀ yóò ṣe fi ráàmù oṣù méjì tẹ̀lé ìtẹ̀lé nítẹ̀lé ìtẹ̀lé láì jẹ́ pé yóò jẹ ọjọ́ kan láàrin rẹ̀. ìwẹ́ tó bá ti pé ọmọ tó ọ̀tọ̀ ọ̀dà ọmọ tó ọ̀pọ̀ dànù tó ọkọ̀ oyún rẹ̀ jẹ́ tó bá pé mùsùlùmí ni látàrí pé bàbá àti ìyá rẹ̀ mùsùlùmí ni wọ́n àbí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí àbótí ẹ̀jẹ̀ ìgbẹ́ ọjọ́ ọmọ àwọn tí èso mùsùlùmí tó jẹ́ mọ̀kọ́rọ́ àbí ọ̀gbẹ́bí sáńkì àwọn mùsùlùmí lábẹ́ àtọ́yẹ́pọ̀ lábẹ́ àtọ́yẹ́pọ̀. ọ̀dà èèyàn márùn-ún ló di obìnrin wọ́n ti pa oúnjẹ máa ní èèyàn márùn-ún ló di wọ́n ti pa oúnjẹ máa ní. ìṣẹ̀lẹ̀ pé ìtàn àti pé méjì báyìí wọ́n san mọ́rọ́ ẹrúkùnrin àbí ẹrúkùnrin àbí kí wọ́n san ara fún yín márùn wọ́n ti fi kàfà gbogbo èèyàn kọ̀ọ̀kan ni wọ́n ti fi kàfà. àmọ́ àwọn márùn-ún ni ó ti jọra ẹrúkùnrin àbí ẹrúkùnrin àbí kí wọ́n ti jọra ràkúnmí márùn. nítorí pé ràkúnmí yẹn àbẹ́rù yẹn ó dípò ọmọdé tó ti pa ni ọmọ kan ti ní àmúgba sí àmúgba yàtọ̀ ti kópa màkà yìí. ìgbé èèyàn márùn lọ́gáràn èèyàn márùn tẹ̀lọ́ pé títí bá tiẹ̀ ti rẹ̀ yìí ọ̀ràn ni kò bá lóko tó kàfàrà. àmọ́ wọ́n san ẹrú kan àbí kíra fún márùn dípò ẹrú kan. ìpín ìtara oníkàlùkù ní ọjà tẹ̀ eléyìí jẹ́ máa ìgbàwọ́ èèyàn àpòyún jẹ́ mọ́bìnrin lára àbí ńlọbìnrin èèyàn àpòyún jẹ́ mọ́ra rẹ̀ lára tí ó ti wá ti tàn ẹnu àwọn olùmọ́kò ìṣe ọmọ tí wọ́n tẹ́nu rẹ̀ tí wọ́n ti wá ti tàn òun náà lọ́mọ tó ti pé àìdá ni wọ́n ti ti àpòyún yẹn àbí lagoni yẹn ti síra rẹ̀ tó ń bàjẹ́. Nígbà tí ó sùn, ó jí bàbá rẹ̀ fún dànù. Jésù ti sọ́ni fún ọ̀sà ìdájí, àmọ́ torí gbọ́dọ̀ rẹ lọ́wọ́ akẹ́yìn ni wọ́n bá ti wọ̀ lọ́gbọ́nyún rẹ̀ jẹ́ rárá. Yọ̀jẹ̀ tí wọ́n ti àìdá àkájì, àìdá yẹn ló fi ń jẹ́. Bẹ́ẹ̀ náà, àwọn olùmọ́ni ọmọ wo ni wọ́n san búrúdà lé ìyẹn rú dípò rẹ̀ òun lọ́mọ tó ti kọjá bọ́ lókù. tó bá ti rí pé ọmọ tí a bọ́ láàyè kò sì kú wọn lọ kọ́ lójú tó ti tètè wá àbíkọ gbọ́nà ọ̀sán tó máa ń yìn lẹ́bàá máa rẹ́. àmọ́ mọ́tò ọjà bọ́ ọjà bọ́ lókù. eléyìí ni wọ́n san ìtàn àlẹ́ lórí. àbọ̀mọ yẹn orí lásán lọ́jà bọ́ àràrà yìí. sọ̀rọ̀ pé wọ́n lọ sí púpà náà irú rẹ̀ ni wọ́n ṣe ìsàràn lé lórí. àmọ́ tó bá jẹ́ pé inú obìnrin yẹn wú ọ̀dà bíi olóyún gbígbá tó pánkì báyìí ló bá pálá nǹkan kan oṣù jáde àjẹpọ́lọ̀ fi ọ̀ràn lọ́wọ́ mi àgájọ́sì lásán eléyìí kò sí ìtàn àti ìyàn ọ̀sà lórí pé o má dẹ́sùn sí òun rẹ̀ eléyìí kò sí wàhálà ń bẹ̀. tọ́ ẹ̀yìn ò léyìí báyìí oríṣiríṣi ọ̀rọ̀ mi tún wà àwọn olùmọ̀tá sọ eléyìí tó ṣe pé ewé wọn ẹ lè má láǹfààní púpọ̀ fáwa níbí báyìí tí ọmọ tó wà nínú bá pọ̀ ọmọ tó wà nínú obìnrin pọ̀ ọmọ méjì búra mélòó sànù. pé ẹrú méjì. Òun rẹ́rú takúnmí mélòó nù takúnmí mẹ́wàá. Tọ́ ẹni tó wá pa kàfàrà mélòó ní òde? Èèyàn mélòó lọ pa? Méjì kàfàrà méjì. Kàfàrà ìwọnú ara wọn ò lábẹ́ òkun tẹ̀lé àwọn. Òun kò yé wa hmm. bí ẹni tó ṣe pé nìkan yìí ọmọ bá ọ̀nà láwà bàbá lóbìnrin mọ̀ wà lọ báyàwó ẹ̀ ó ní bọ́ọ̀bì ìyàwó sì bọ́ọ̀bì òsì lè fẹ́ ṣe òun ó ti ráyàwó mú sí ìyàwó tó máa fi ló máa ń báyàwó lò ìyàwó ti dáhùn àtàkùrà ó ti kéjọ mẹ́ta wà fún wa ní lọ́sùn wà lọ báyàwó nọ́mbà tù ìyàwó nọ́mbà tù ti gbọ́ lọ́wọ́ ìyàwó nọ́mbà wà lórí ẹ̀ ti tẹ̀lé yìí ló ń bá ti tilẹ̀kùn ọmọ pé bàbá ti wọlé fún ètò ìpìlẹ̀ bàbá ti bàbá rárá ẹni ló lọ́gbà sí àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ṣé kàfàrà àtàlẹ́ òkè ni àbí méjì báyìí ni kàfàrà ìwọ̀n ara ìrẹ́ ọ̀sẹ̀ tó ń bẹ sọ́nà àti àjà ẹ̀jẹ̀ ni دخلت إحداهما في الأخرى غالبا ما لم يكن تخضع فهو الجسم فما تريد سنة فهذا حجة فقط جسد وما هو نعرى اسم الجسد جسد تخضع فنوجد الذكر بجنبه فنوجد الجمعة أجاوة وجنبه أجاوة وجمعة ó ti tó títẹ ọ̀rọ̀ kan pẹ̀lú àníyàn rẹ̀. ẹjọ́ mọ́tíláṣí ẹgbẹ́ ti tàhíyà ti mọ́ ẹgbẹ́ ti rà kàdá alibẹ́tì ó ti tó tẹ̀sí rákà rẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀. sọ̀rọ̀ kan ní wọn ti tẹ̀sí. pọ̀sítíà ló ń sọ wà ó ti sọ wà ẹgbẹ́ ti lẹ́yìn rọ̀mọ́tàn. àwọn ẹtí tẹ̀sí ti gbọ́ mẹ́fà ní rọ̀mọ́tàn tẹ́lẹ̀ náà tọ́tọ́ káṣe mẹ́fà tó ti kò méjìlá kò lè ṣe é ṣe òní wọn ní sọ́kàn bá ti jẹ́ pèsè kò ní wọ́nú èkejì. tòbẹ́ náà ni kò wọ́nú èkejì tó bá ti sọ́kàn bá ti jẹ́ pèsè bákan náà tó bá jẹ́ pé kàfàrà ni kàfàrà wọ́nú ara wọn. jẹ́ bí dírẹ́fà tó ti kúpa ẹ̀ mẹ́wàá kàfàrà mélòó nù wọ́n ní dọ́kàn lè dípò rẹ̀ kò lè dípò rẹ̀ wà lámìlélá pẹ̀lú ìjẹ́bù tuntun jẹ́ńdà. torí rẹ̀ ní kéṣe púpà ọmọ méjì yóò san ẹrú méjì àti kò san ràkúnmí mẹ́wàá yóò ti ṣe kàfàrà fún èèyàn méjì. wọ́n ní kò láti wá mọ̀ fún èèyàn méjì. sẹ́mi pé ọ̀sẹ̀ ní mọ́lá ni ọkùnrin jẹ́ mọ́lá ni. wọ́n ní kí méjì bá ti jábọ́ fọmọ méjì wọn nínú ọmọ kan náà ni torí méjì bá jábọ́ wọn lọ màkà náà ni wọn nítorí pé wọn máa ń ṣẹlẹ̀ fọmọ mi máa gbóyún méjì wáyé bẹ́ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ hàn àdúgbò tó mọ̀ ayé àti tàbá yìí pé ara méjì tàbá rárá méjì láti pé èèyàn méjì pẹ̀lú ìjọba. tó tó bá wá jẹ́ pé abátiwá sọ fọ́ràn yẹn ni pé wàá san ẹrúkùnrin àbẹ́rúbìnrin pé wàá lọ san ni àbáwọn mọ̀lẹ́bí àti ìbátan àti ìgbé san àtàlágbàtì rẹ̀ ní ọ̀sán wọ́n pè ní àpòlà. ẹ̀rọ kí ni sìn ọlọ́mọdé apáyẹ̀ ọlọ́mọdé kọ́mọ́tì wọ́n pààyàn sí wa lọ́rùn ẹni tó bá tètè pààyàn lábẹ́ òfin sẹ́rí à yọ̀ọ̀sán bíyà. ẹbí afẹ́ bíi ọbẹ̀ ọlọ́dún ló pé ọwọ́ ayé àgbàyìn ọwọ́ ayé ìbàdàn pàtó ní ìbàdàn àgbàyìn bàbá pa ọ̀rọ̀ à nínú àgbàmì àgbàyìn wọlé tó èèyàn ni wọ́n rí tó gbàgbà wọ́n bá lọ pààyàn bẹ́ẹ̀ ni ọ̀pààyàn lóòótọ́ ṣùgbọ́n òkè ìpààyàn torí pé àgbọ̀nrín lọ fẹ́ pa kókó ti kéèyàn lọ gbọ́ sókè ìgbà. àbúrò ẹni títà kéèyàn lọ sọ́ra o ọmọ tó gbọ́rọ̀ ní class wọ́n á lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n á ti wọ́n á ti wọ́n á kọ́ lọ mọ́ abọ́rọ̀ ọmọ bá ti rọra yọ. wọ́n bá lọ ọ̀nà lọ́wọ́ á ti tó mo fi gba ẹni nílẹ̀ fún yín o máa tẹ̀ra. lálọ́pàá níta títà ni o ọkọ̀ ọmọdé ti dọ́là mi. oríṣiríṣi wọ́n àmọ́ wọ́n sọ pé kò máa mà pa torí pé ti fọ́ lọ́ọ̀ni mú ìpààyàn báyìí. Ìyẹn tó bá ti wá sí ìpààyàn báwọn kò èso ní ọ̀sán bí yà ní ìwọ lọ́sàn wẹ̀ ní Islam dàpọ̀. Because èso wọn lọ máa má pààyàn. Wọ́n á ní mọ̀lẹ́bí rẹ̀, ìbátan rẹ̀, ìgbésàn rẹ̀, kọ́dà alábàáṣe rẹ̀. Kọ́dà ń pàṣẹ àwọn akẹ́kọ̀ọ́ ti fẹ́ kan náà. Gbogbo àlọ́ tí ń sọ̀rọ̀ fún nípa ẹ̀ẹ́dẹ́gbọ́n ti wẹ́dà ẹgbẹ́ tó kọ́ bá òkú ọ̀nà dáná báwọn. ẹyọ máa kú ọ̀sán àdúgbò gbọ́lọ̀ torí pé eléyìí. lọ́dọ̀ ẹ̀ náà ni ẹni tí ọ̀pọ̀ obìnrin kù lóyún dábì. àwọn olùmọ̀ nípa sẹ̀ríà wọ́n ní àwọn kànáfíìyà àwọn sọ fún àìsàn bẹ́ẹ̀ ni àwọn mọ̀lẹ́bí ìgbésàn ìbátan ọ̀rẹ́ alábàájẹ àwọn ní ọ̀sán àwọn ní ọ̀sán orí Muhammad bin Hasan al-Shaybani ó láwọn rí bá nàbì sọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀ fọ́dọ̀ bí kúrò ti àdìlà àpilẹ̀ tí kàdàkẹ́ wọn náà ti ṣe ìdájọ́ pé àwọn ìgbésàn alábàájẹ ìkàǹkàn yẹn ní ọ̀sán ẹ̀rú ni láàrin ọdún kan láàrin ọdún kan ọdún kan ọdún fún wa sọ̀rọ̀ pé bàbá ti kúkú àrùn láti pè láàrin ọdún mẹ́ta ni wọ́n máa san bíyà rẹ̀. àmọ́ tó lóyún yóò sì láàrin ọdún kan ni wọ́n sàn. àmẹ́ni tọ́jọ́ pé òun ló ló ló borí rẹ̀ jẹ́ tó bá ń bẹ́ẹ̀ lọ ẹni tó tó fún ọmọ ẹ̀sìn níjẹ nínú rẹ̀ tọ́jọ́ ti sápé ìyá ìyá lọkùnrin ń jẹ́ wọ́n ní kò ní jẹ nínú rẹ̀. sọ nítorí pé wọ́n ló ti sábà bí tí ọmọ yóò fi kú báwo ló ti wá jẹ́ nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn màlìkì yá àwọn sọ pé nìkan dáràn ní ọ̀sán òṣìṣẹ́ nìkan ní ọ̀bà sàn ọ̀rọ̀ àmà tó bá jẹ́ pọ́ mọ̀ àmà tó bá jẹ́ pọ́ mọ̀ àmà àmọ́ tó bá kọ́ sàtìsẹ́ ni tó bá kọ́ sàtìsẹ́ ni a jẹ́ pé àwọn mọ̀lẹ́bí àti iye kan àti bàtà rẹ̀ ní ọ̀bà sàn àyàfi tó bá jẹ́ pé bíyà yẹn ọba ti tó dákan nínú mẹ́ta bíyà nìkan dáràn. tó bá ti pé ìjà kan nínú mẹ́ta bíyà ẹnìkan dáràn ìgbà náà làwọn mọ̀lẹ́bí àti kan àti kan rọ́ọ̀bà kan. Bẹ́ẹ̀ ni màtúntì àti màtó màtúntì nìsín tó ti púpà ọ̀ bíyà rẹ̀ ọgọ́rùn-ún mẹ́jọ ọgọ́rùn-ún mẹ́jọ sọ wípé ìgbà tó ń wá ọmọ tó wà ní obìnrin yìí. àwọn awòye tí wọ́n lè rẹ́rú wọ́n ra ẹrú yẹn ní fifty thousand dirham. Ṣé ọ̀sẹ̀ fifty thousand dirham ó ti dìgbà kan nínú mẹ́ta iye tí ọjọ́ díyà ẹ̀rọ ìwọ́jọ́ ìdí díyà rẹ lọ́la yìí o. Eléyìí wá sọ pé àwọn mọ̀lẹ́bí ìlú kan ìgbà kan rẹ̀ náà bá tán. Àwọn kan náà bí la wọ́n ní tó bá jẹ́ kó obìnrin yẹn ó kú tọmọtọmọ ni àjọpọ̀ àmọ̀lẹ́bí yìí fún àdìbàtàn náà bá tán. àmọ́ tó bá jẹ́ wípé ọmọ ọlọ́ba dákú ẹni tó ti kú pọmọ ẹ̀mí àpàdéyà. tó ẹ̀yìn lè sábà bomi jẹ́ mọ́bìnrin lára fún náà bọ́pá jẹ́ fún ara rẹ̀ tó fi mú ara rẹ̀ jẹ́ kí ni ìgbà tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn.

kéèyàn rẹ̀ bàjẹ́ yìí báyìí kò náà. tọ́ tí oyún bá bàjẹ́ àbí tí obìnrin bá tẹ́yún mọ́ra rẹ̀ lára àbí wọ́n pa oyún rẹ̀ jẹ́ fún ẹnu àwọn olùmọ́kò pé tọ́mọ yẹn bá ń jáde bọ̀ màtọ́ ń jáde bọ̀ ọmọ tuntun ọjọ́ tó lẹ́yìn ìgbà tó ti fẹ́ nìkú ọmọ wa tuntun ọmọ yẹn ọtún tó tún yàn yóò mú láǹfààní pé ká wọ̀ á sì ṣe sọ̀láàtì ìjànáza á sì ṣe là ẹnu gbogbo olùmọ́tò lórí ilé. àlùbáàbí sọlọ́ńdẹ rahimahullah nínú síra rẹ̀ ó ní ìjùmọ́ àwọn olùmọ́wà lórí ilé. وأجمع أن الطفل إذا عرفت حياته والسهل كله عليه. قلنا أول مصر. قلت يوم مجد. فأظن في التمييز tó tó ti ní pé oyún rẹ̀ jábọ́ ọwá pé nígbà tí ń jábọ́ ara wẹ̀ àbí láti sọ̀dá ti jàdá jàdá la. àdìmọ́ mi kò dá ìmọ̀ àwọn àfihàn wá òun náà sọ pé فإنه يغسل ويصلى عليه بغير خلاف وهو وفي صلاة الجنازة لا لا يصير أمام ṣùgbọ́n ìlú mọ́mù náà wọ̀ wíwá fún ọ̀wọ́ wọ́n ní apá kan nínú àwọn olùmọ̀ọ́ta àwọn lọ́dọ̀ ìṣàkóyà wọ́n gba ọ̀rọ̀ kan alátẹ̀gbọ̀n sí àìdèkùn ìjọba yìí fàfún ọ̀wọ́ ẹnìyàwó kan lè láyé fọ́gbà àlejò máa ń lẹ́mú ẹ̀kọ́ lọ kí ọmọ tí gbogbo ọmọ tó bá ti fún wọn ti sọ láti fún àti tọ́ka bàlágà á ọ̀rọ̀ tuntun lélẹ̀. àwọn ọmọ kéékèèké tó ń wọn ti sọ láti fún wọn lára kí ló dé yá ìmáàmù gàí. àlè máàmù náwó ní ọ̀rọ̀ tó sọ yìí o. خالف به العلماء كافة وبالصوت يقتصر وصول المسيح العبدين òun sọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ apá kan nínú àwọn olùmọ̀. wọ́n lòun sọ pé nǹkan ẹ̀kọ́jọ tó ń mẹ́ fúdù yàrá. ọ̀rọ̀ tuntun náà fún lè léwu ó ní tọ́mọ láti gbàgbà débi kó ti sọ láti rí àti sọ láti sílà. àmọ́ ọmọ tí ọba ti sọ láti rí tó bá kú ń kọ́ àní ti sọ láti sílà ọ̀rọ̀ yìí náà òun náà fún tuntun. wàhálà ìgbà ṣáàtún mọ̀tò alimami náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ní onígbìmọ̀. kúlẹ̀ ní sísè ayé tuntun tó bẹ̀rẹ̀ tuntun pé tọ́mọ ọ̀bá ti gbà lága tó bá bọ̀ àní tuntun láti ti lára. ó ní torí pàǹdà tó sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà àdìwà sẹ́lẹ̀ ọmọ rẹ̀ gbọ́rọ̀ yìí rọ̀bí yọ̀gbọ́n ọ̀fààn ó kú àtìgbọ́ pàǹdà tó tuntun láti ti là. wọ́n fẹ́ tuntun wọn ní ìgbésẹ̀ yìí rí mi àti tuntun rí mi àdéhùn túpọ̀ wá sọ̀tọ̀ fún anabi sallallahu alaihi wasallam ó ti salatul janaza fọmọ rẹ̀ Ibrahim lára alimami Bayhaqi ó gbọ́ àwọn àdéhùn yìí wá ó láti ṣe àwọn tó sọ fún anabi salatul janaza sí lára àwùlá òun lọ́tọ́ọ̀tì tó ká gbà wọlé òun lọ́tọ́ọ̀tì tó ká gbà wọlé àti ṣe máa fẹ́ alimọ́tòdó muqaddamun qawluhu ọ̀rọ̀ tiẹ̀ láti tiwájú ẹni tó ní ọ̀tẹ̀lẹ̀ tó eléyìí pàtàkì nítorí pé ní yorùbá lẹ́bù lọ́pọ̀lọpọ̀ tó máa bá kú fún wa àwọn ti wọn àwọn òní wò pé tí ọmọ yìí báwo ni ó ti fi jẹ́ wọ́n kàn pé wọ́n sọ sínú ghana mọ̀gbọ́n ẹlòmíì lè lọ sọ sórí àpìtà bẹ́ẹ̀ àwọn òdòdó náà èèyàn bá ẹ wàá pa ẹran ọmọ èèyàn lẹ́nu ẹlẹ́dẹ̀ ẹ bà lẹ́nu ajá. pé ẹni tó kọ́ ọmọ ẹ̀sìn kó nípa àdúrà wọn lọ sọ sórí àpìtà ṣe rò pé yóò pẹ́ nìkan tí ajá ti sọ láti jàǹdà kíkà a ó burú ajé fún níbo ni imani wà níbo ni Islam wà. bákan náà àwọn ní ọmọ kékeré wọn wọ́n ní dédé bá gbà lérò pẹ̀lú sọ láti jẹnáza àwọn náà nípa fẹ́ tọrọ àforíjì fún ẹsẹ̀ wo wà lọ́mọ ẹni ká tọrọ àforíjì wọ́n tún fèsì fún wọn ní kọ́kú sọ lásán lẹ̀ sọ. láti ọjọ́ ọ̀sọ̀rọ̀ máa lè sọ́nà ń pàṣẹ sí káńtì sọ láti jẹnáza sí lára káforíjì là ń tọrọ fún un. ìwọ́n máa sọ pé ìyá mi sọ̀rọ̀ wá òun lẹ́jọ́ máa tọ́pẹ́ bẹ́ẹ̀ náà ni wèrè àfẹ́mọ̀kọ́mọ́ ẹjọ́ pé láti kékeré rẹ̀ ọ̀pà lágàbára rẹ̀ wẹ̀rẹ̀ àti kékeré ló ti jẹ́ ó tún bà rẹ̀ wẹ̀rẹ̀ orí wẹ̀rẹ̀ yìí náà ló wà tó fi kú ṣé bàbá kú bá ti sọ láti gbà náà gàdúrà mi ṣe ọ̀dà ló láyé ọ̀nà nítorí pé tó lágà táàtọrọ àforíjì fún náà táàtọrọ àforíjì fún náà káàbèrè kọ káàbèrè ni bàbá yẹn ti ń bọ̀ látàárọ̀ ọjọ́ rẹ̀ ìtòkìtò títù yẹ òní olómi lónà fẹ́ gba Islam ó sì gba Islam gbogbo wa ó ní ẹ̀jẹ̀dọ̀ láìláì lọ́wọ́ wà á tẹ̀lé mẹ́sẹ̀ ìtẹ́lẹ̀ wà á ṣẹ̀dọ̀ ẹ̀nà Muhammad ní àdúgbò wọ̀rọ̀ sóòlù tí wọ́n ti gbogbo èèyàn wọn rí kó gba Islam ìjẹ́pẹ́ ti gbé lẹ́ni bá ti ṣe máa ṣẹ̀dá lọ́sẹ̀ kẹsàn-án lẹ́yìn islam yẹn ọ̀sẹ̀ kẹsàn-án láti sọ láti jà náà bàbá mi pé a sì tó náà tẹ̀. Èdè àlùsílámù ìsìlámà yẹtí tó máa kọ́ lọ. Ìsìlámù máa wó gbogbo tó bá ti síwájú ẹ̀. Bàbá yẹn ti dàtún fi kọ̀lẹ́sẹ̀ kankan lọ́rùn. Láti ọ̀pẹ dá lọ kó kò ní ìdìbò bá tuntun láti kó dé ní. Ó ní ìdìbò ajá. Ilé ìjọba ti jẹ́ nà. Àwọn olùmọ̀ ẹ̀sìn náà wọ́n ó sọ nínú hadithi sọ̀rọ̀dà alimọ̀húrà ìmọ̀ sọ̀rọ̀dà ó ní wọ́n ṣe kótó ìsọ̀ láàrin ọmọ tó bá jábọ́ oyún tó bá jábọ́ àti sọ láti ìlànà. hadithi yìí alimọ̀húrà Tirmidhi rahimahullah òun ló gbé jáde. hadithi yìí báyìí ó sì fi hàn ike tó ń bá jábọ́ àti sọ láti ìlànà. kódà kó ṣe ń gbé ọmọ ẹ̀yìn òkùnkùn nígbà tó jáde ọmọ yẹn kú fún bọ̀dá yìí ṣùgbọ́n ìyapa ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ pé tí ọba tuntun kọ́ tí ọba tuntun láti fẹ́ láti fi làbá àtúnṣe. adébí ìjọba ẹni rẹ̀ alimami sẹ́yìn ní sọ́kẹ́ hadithan ajarin sahi alimami nawawi náà sọ́kẹ́ hadithan sahi lọ́sìn abu abdullahi anke àti imam sahadi wọ́n sọ́kẹ́ hadithan sahi. tó ọba yíba àwọn àti ìmọ̀ ọmọ ọjọ́ oníyọ̀ wá sí ọkàn dàálẹ̀ lẹ́sẹ̀ láti sọ láti fi lára àti ní ara ara rẹ̀ ẹ̀jẹ̀ ń dà nínú ara rẹ̀ láti sọ láti aláìní ti sọ láti àwọn olùmọ̀tò ìyàtọ̀ láàrin òtútù fóòtù mẹ́rin tàbí òtútù fóòtù mẹ́rin. àwọn kan sọ pé tí wọ́n ti fóòtù mẹ́rin ó tún pèsè nígbà tó jábọ̀ fún ó tún kò tó àwọ̀ a sì sọ láti ìjọba àgbàgbà bẹ́ẹ̀ ni láti ṣe àtúntò fún ọkọ̀ ìpàdé ọ̀rọ̀ rẹ̀ tàbíjọ́ bẹ́ẹ̀ sì ni àwọn àkànáàbílà kù tọ́mọ láti kóòtù mẹ́rin mọ́ kókó ti pé wákẹ́yìn tá sì rí èèyàn a àwọ̀ a sì sọ láti ìjọba àgbàgbà ọ̀rọ̀ ìpè wọ́n ní wọ́n máa bá ti lè jábọ́ látàrí tí wọ́n fẹ́ràn. ìbọn mọ ìlú báyìí òkú lọ jábọ́ òjò ọ̀bá àlékún mẹ́rin ọ̀bá àrùn méjì bẹ́ẹ̀ lọ ìrọ̀ ọmọ tí òkú sẹ́yìn á kàn wí mọ́nà òkúta rẹ̀ á sì lọ fún àní tuntun láti jà ní àgbàdo lára bẹ́ẹ̀ làwọn kanàdíyà sọ màlúù àti ìmáàmù káàkiri lọ́rọ̀ rẹ̀ tuntun tó lágbára rẹ̀. báwo la bá ní ìwé lọ́dọ̀ sí i? apá kan nínú àwọn ànàbí ìyá ń sọ báwò láti ṣàkánlé ọmọ rẹ̀. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn ìṣẹ̀ṣẹ̀ orílẹ̀ àwọn náà sọ báwò káwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ àkọ́kọ́ àná rẹ̀ ẹ̀sán bí má kẹ́kẹ́ lọ ẹni tó sọ ipá àjùkọ láti ìjọba àgbàdo lára ọ̀rọ̀ ànábì fún wọ́sẹ̀kì kọ́mà àrẹ àdéhùn àlùmọ́hírọ́ ìdùnnú sọ̀rọ̀ oyún tọ́ba jábọ́ àwọ̀ onítọ́bájọba àjùkọ láti ìjọba àgbàdo lára. nínú ìyá rẹ̀ ni ọkọ̀ ìlú ìkọ́mà àrẹ ọmọdé kékeré àjùkọ láti ìjọba àgbàdo lára. ó ti jẹ́ àdéhùn pátánù pàkó àdéhùn tọ́jú pẹ̀lú ti wà lára rẹ̀ nílẹ̀ ìyàtọ̀ bá ti kó ti náà ìyàrá wọn ti fẹ́ẹ̀ ní ti lára kí ló kù èsì tó tọ̀tù ọ̀rọ̀ rẹ̀ dàbí ọmọ tó kéwì bí ọmọ tó tuntun èsì yàtọ̀ láàrin àwọn méjèèjì láti tọ̀ láti ìjọ náà bọ̀ sílá. àwọn kejì àwọn sọ wípé adéjì kan wá pé ọkọ ti láàyè kan láàárọ̀ ìjọba láyé rẹ̀ wọlé ayéwúrọ̀ àti ẹ̀rọ wọ́n ní ọmọdé kékeré wá fún àmì tuntun láti ìjọ náà bọ̀ sílá àti bí ọmọ tó fún ẹnìkan fún ẹnìkan fún ẹnìkan àyà àbíkọ́ba pé ọba tó ń gbà wá sí. ìgbàdé ìṣòro adúgbò bọ́ọ̀lù ọ̀sẹ̀ tẹ̀lé. ilé ìwé tọ́tọ́ gba jù ni pé ọmọ tí wọ́n ti ẹ̀yìn rẹ̀ lẹ́yìn tó ti tó oṣù mẹ́rin ọmọ yìí tún kò kí ó sunkún kò sunkún áwọ̀ á sì tẹ̀ láti jẹ̀ náà jẹ̀ sí lára àbàtọ̀ bẹ̀rù sí lára àti àti láti gbẹ̀mí àgbàdo la àlọ́ sí lórí tí àwọn ọmọ kò. àmọ́ tó bá jẹ́ kóbìnrin tó lóyún obìnrin yìí òun ètò mùsùlùmí ṣùgbọ́n kan tó bí máa fún mùsùlùmí ni tí obìnrin tó jẹ́ nàṣọ́ra níyà àbí tó jẹ́ yẹ̀kùn ìyà ọ̀kan náà àwọn àhìlẹ̀ ìgbà tọ́lọ̀ ń pàtàkì jẹ́ ọmọ wa kú lọ́dún yìí nínú ètò fóònù jẹ ètò kọ́tẹ́ ọmọ wa kú lọ nínú àlejò láti ìjànáza sí obìnrin lára nítorí pé tí a bá ti sọ láti ìjànáza sí obìnrin lára nítorí pọ́nmọ wà nù rẹ̀ tó jẹ́ mùsùlùmí tí ìjànáza ti ti sọ láti ìjànáza sí ní kéèké mùsùlùmí lára rẹ̀ lórí kò sọ̀rọ̀ àti pé ẹ̀ka àbẹ̀wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdájọ́ ọmọ ní ìdájọ́ ìyá mi nípa sọ̀láṣí ìjọba lórí tí àwọn mùsùlùmí láwọn á sin obìnrin sí ni àbúrúkẹ àwọn ilé ìjọ mùsùlùmí lọ́dọ̀ àmàlùkù ìyá wọn sọ pé á sin sórí tí àwọn ilé ìjọ mùsùlùmí á sin sórí tí àwọn ilé ìjọ mùsùlùmí ṣùgbọ́n á kọ̀yìn rẹ̀ sáà kìdìlà torí tí a bá ti kọ̀yìn rẹ̀ sáà kìdìlà a ti kọjú ọmọ sí àlùkìdìlà lọ́dọ̀ àwọn Hanabila wọn ni rárá a ní kí n torí kí àwọn tí èsì mùsùlùmí a sì ní kí n torí kí àwọn mùsùlùmí àárín oríṣi àwọn mùsùlùmí àti àwọn tí èsì mùsùlùmí láti bọ́dà àwọn akọni ìyá yẹn gbàlùkébìlà èyí abá ti kọ̀yìn ajá ìkébìlà àti kọjú ọmọ sí àlùkébìlà. sọ́mọ̀ bá ti wá kóòtù mẹ́rin kọ́ tí wọ́n fi tẹ́ náà wọ́n tẹ́ lọ ọmọ kò sí forty nine àwọn olùmọ́lá ní wọ̀ àti ní tuntun láti jánásà sí lára a kàn wé sínú akọ ni a sì lọ pé tù wọ́n ní kò sí ìyapa ẹni fún àwọn olùmọ̀ lórí eléyìí àdúgbò kìí rèé ńlọsọpá tuntun láti jánásà sí lára tá a bá mọ̀ pé wọ́n ti fẹ́ nìkí lára àmọ́ wọ́n ti fẹ́ nìkí lára kí wọ́n máa fẹ́ nìkan mọ́ lára kó tó kó sí lára ìtọ́jọ́ gba ni pé tí ọ̀mọ́ tí wọ́n bá ti fẹ́ nìkí lára á wo ìtumọ̀ títà àtọ́ á lọ sí torí pé àwọn mùsùlùmí. tó ǹjẹ́ àwẹ̀ wọ́n sọ fún àníwẹ̀ ọ̀rọ̀ kan wá wá lọ́dọ̀ apá kan nínú àwọn ànàbíyá táwọn sọ fún àwọn ọ̀wẹ̀ láti fún ọmọ èèyàn lé. Olú tí wọ́n jẹ́ àmọ́ ọ̀bọ̀kùnrin ni àbóbìnrin. Olú tí wọ́n jẹ́ àmọ́ ọ̀bọ̀kùnrin ni àbóbìnrin. Ǹjẹ́ àsọlùpọ̀ àbá mi sọlùpọ̀? Àmọ́ ọ̀bọ̀kùnrin ni àbóbìnrin. Sọ̀rọ̀ fún gbogbo ọmọ wa tá a bá jẹ́ àsọlùpọ̀ torí pé wọ́n fò kọ́kálukú kò ń jọ ìgbéǹde àìsíyàlì àbọ̀mọdé jábọ́ fúnra rẹ̀ àbí nǹkan jẹ́ tá a sọ lóko àbá mi sọ lóko àbí nǹkan kú kó tó kújọ́ méjì tá a sọ lóko àbá mi á sọ lóko àmọ̀ á sọ lóko torí ẹni máàmù náà wáwé ó ní sọ́mọ bá kú kó tó kújọ́ méjì ó lọ jẹ wá lórúkọ àmọ́ kò jẹ wá lẹ́ran àfihàn lọ́dọ̀ àwọn àná àdìlà wọ́n lọ jẹ wá lẹ́ran àfihàn. ìjẹ́ tó bá rí báyẹn wọ́n ní torí pé kó tó péjọ́ méje yẹn ẹnìkan ọmọ ló kọ wọ́n bí máa fún mi lánàá wọ́n sì kọ́ ní Ibrahim jẹ́gbẹ́ tó wà nù hadith anabi sallallahu alaihi wasallam. àmọ́ tó bá ti péjọ́ méje alimami lọ́wọ́ àwọn ẹ̀ ní kẹran fún un nítorí pé àdìgbà anabi sallallahu alaihi wasallam sọ pé yọ àpò àìníhó yẹ́wò máa ṣe àdé àìsí wọ́n yìí

ìrẹ àwọn tí wọn sọ ọmọ lórúkọ burúkú tí wọn sọ lórúkọ burúkú iná ọmọ rárá ìjọba sọ ọmọ rẹ bẹ́ẹ̀ yóò fi péjọ gbégbé ni ẹ o òkúpèlú kò gbé ọ ìyàlọ gbé ẹ ká èyí náà ó fi ti ọmọ jẹ gbégbé àlùfíà ìdí àtúrọmọkùnmọlọ àmọdọkùnrin ní bóbi wọn ni ẹ sọ lórúkọ tọkùnrin àtòkùnrin mu ìsálámà. بقتادة بسعادة بطلحة بحمزة بحذيفة بحلم بعنبسة بهبة الله ókè ẹ̀tọ́ wa jẹ́ ẹ̀tọ́ jẹ́ ọmọ tó dára ẹni mọ́ dára ẹ̀tọ́ ló sọ. Ìgbà jẹ́ kí bàbá mi sọ̀rọ̀ kọ́ dára ni yẹn, òun lọ sẹ́yìn, ọkùnrin jẹ́ mọ́yàwó rẹ̀ lára, ó sì sọ ló sọ kò sí ọmọ tó pa nǹkan ló kù tó bá jẹ́ ìyá kì í sọ̀rọ̀ lọ́wọ́ àtẹlẹ̀ ẹ wàá máa kà fún ọmọ mi ọmọ mi lágbájá ìwọ yìí sọ sẹ́yìn ẹ̀dá bàbá ní báyàwó yìí ọkọ ní báyàwó yìí ọmọ òun lágbájá ọlọmọ mélòó ló bí láyé wọ́n sọ pé ọmọ márùn àwọn mẹ́rin ẹlẹ́ẹ̀karùn kọ́ ìyàwó rẹ̀ ti sẹ́yìn ẹ̀dá orúkọ rẹ̀ jẹ́ kí ni á ń dàgbà. ẹ̀wọ̀n pọ̀ náà gbogbo tọ́jú máa fi wí lórí pé á á ń dàgbà á ń dàgbà orí ìyàwó yẹn yóò máa ju àgbo yìí kọ́ èmi mọ̀ dáràn èmi mọ̀ dáràn kọ̀ ha kẹlẹ̀. náà ọmọ ọmọ ẹ̀ oníjogún o àyà àti tuntun àyàfi tó bá tuntun tí ọba sọ pé nǹkan ni ẹgbẹ́ gbọ́rọ̀ gbogbo nǹkan tí tí o téèyàn níbi wọn máa gbọ́ nu tẹ̀lé à ọmọ tí ọmọ tí ò sí ìdára rẹ̀ lọ́dún ogún máa nàkójẹ́ nígbòkó ṣé o nìkan lọ́wọ́ àlàyé owó náà lẹ́sìn owó ládùúgbò bàbá ń kọ́ bàbá ń kọ́ lọ́wọ́ náà lọ́ọ́ ti ẹ̀wò rẹ̀ tó ń torí pé lè tètè ara mọ̀ oníṣẹ́ fún àfi tó bá tuntun tó àjẹpẹ́ á sì sàmì pé wọ́n fi tẹ̀mítẹ̀mí a mà pé ọ̀tẹ̀mí kó tó di kókú torí rẹ̀ yóò dòkú. lábú bàbá tiẹ̀ náà ti kú kó tó di fóònù oyún rẹ̀ tàdébà ọ̀fẹ́ yẹn àjẹpẹ́ á sọ yẹn ń kọ́ yóò dòkun bàbá rẹ̀ tó ti kú wàhálà sọ̀rọ̀. tọ́ nínú ìbárí wa ǹjẹ́ àwọn obìnrin wọ́n sọ́yìn àbí tí ẹnìkan tó múyún bàjẹ́ lára wọn fún ìdájọ́ tiwọn. Lómìnir lọ́ba sẹ́yìn àbáko oníjàmá lára nǹkan wá jáde lára rẹ̀ ó hàn pé ìyá ni gẹ́gẹ́ bí bóyá jábọ́ gẹ́gẹ́ bí fọwọ́ jábọ́ gẹ́gẹ́ bí kẹ́sì ọ̀jábọ́ nígbà tí ọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ àkọ́kọ́ obìnrin yìí ó ti di ẹni tó wà nù nípa àbí òsì nù nípa? Nígbà tá a ti mọ̀ ẹ́ pé tóbìnrin bá wà nù nípa ọ̀dà ẹgbẹ́ bí ẹni tí ń ṣe nǹkan oṣù yìí nípa tí ò ní gbè àti tí ọ̀sán ká ti pẹ̀lú ẹ̀ ní ẹni tó jábọ́ lára rẹ̀ látàrí títẹ́yìn tó bá jẹ́ nǹkan kan ni nínú ẹ̀yà ara èèyàn bí orí bí ọwọ́ bí ẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjọ ìpè á sọ ìpè obìnrin yìí ń ṣe nìfà ẹ̀jẹ̀ tí máa ń jáde lára rẹ̀ lẹ́yìn rẹ̀ fún àpò ẹ̀jẹ̀ nìfà. Orí ẹ̀ láti bàyẹ̀ kò ní ti sọ̀rọ̀ ẹ̀ tó bá ṣe ni kò ní fẹ́ ọkọ rẹ̀ oṣù gbọ́dọ̀ dálé títí tí oṣù máa àbí tó ti ṣe ogójì ọjọ́ lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀tán sọ pé ogójì ọjọ́ ńlọbìnrin tí ń rí ẹ̀jẹ̀ bí wọ́n ti jókòó àbí ọgọ́ta ọjọ́ lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ láti ọgọ́ta ọjọ́ ni. lẹ́yìn ogójì ọjọ́ lọ́dọ̀ àwọn ológójì ọjọ́ àjẹsẹ̀ ẹ̀jẹ̀ tó bá tún wá rí lẹ́yìn rẹ̀ tí ọba ṣe déédéé tàbí máa ṣe nǹkan oṣù àgbà ìṣe ẹ̀jẹ̀ yẹn ń kọ́ ìṣẹ̀ ààbọ̀ ni dẹ́mu pàtàkì ni kọ́ra ẹ̀ṣẹ̀ mára kọ́ra ṣàlù aláfọ́tọ̀ láti kọ̀ọ̀kan kọ́ra bàtọ̀ láti rẹ̀ lọ tó bá jẹ́ rọmọbọ́n kó náà máa bá lọ ọkọ rẹ̀ sì lè súnmọ́. lọ́dọ̀ àtọ́jọ́ pọ́pọ́tọ̀ ọjọ́ kéde àbádúró àjọ ike ẹni tí kú dé wọ́n tó fèsì hàbọ̀n àbí dáhùn pẹ̀tẹ́ fún àmàtí náà lọ lẹ́yìn rẹ̀ tó bá ti wọ́pọ̀ rẹ̀ ó lè fún wa. tó bá lọ́ọ́ ìṣòro náà yìí tó lọ́ọ́ sọ fún fáfún ma ló ń sọ ẹ̀bì ìkúrẹ́ onítọ̀wọ́ wáyé lè kó lè padà máa ṣe àlùwà láti gbogbo sọ láti kọ̀ọ̀kan máa ṣe àlùwà láti gbogbo sọ láti kọ̀ọ̀kan. lọ́ba ajẹ́ tó ń gbà sí obìnrin jẹ́ àbí wọ́n bá foyún rẹ̀ jẹ́ nǹkan tó jáde lára rẹ̀ ọ̀sẹ̀ ọ̀yàn Onye jáde lára rẹ̀ fi tọ́lù bàbá rí i pé ó dàbí ẹran rẹ̀ yẹn ó jáde bí bọ́ọ̀lù ó dàbí ẹran rẹ̀ orí ń bẹ̀ apá lára àbẹ́tẹ̀ lọ́jáde lára rẹ̀ kò ní ìdájọ́ الاستحاضة ونبدأ تكون في الاستحاضة onídàájọ́ tó ń fi àlùbá ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹni tó ń fi àlùfẹ́hàbọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kì í fi ẹ̀jẹ̀ ìbímọ. àdìmẹ́sọ onídàájọ́ ẹni tó ń fi ẹ̀kọ́ yìí táwọn bá tọ́ láti rẹ̀ lọ táwọn bá rọ̀ mọ́tọ́ lọ wá wọn fẹ́ láti fún wọn oṣù máa. ìlú ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ìgbà tí tó jáde lára obìnrin tó bá tó jẹ́ nǹkan kan nínú ẹ̀yà ara ńlá àpò látàrí fífẹ́ ńlá àpò onídàájọ́ tó ń ṣe àmìfà àmọ́ tí ọ̀gá ti ẹ̀yà ara èèyàn wọ́n sọ pé ìṣàkàbọ̀ lásán lóbìnrin yẹn ń ṣe kọ́mọ bá ìjọsìn rẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ni tí wọ́n ti ṣẹlẹ̀ látàrí kọ́sẹ́ oyún ìdájọ́ rẹ̀ náà ní wípé kí n tọ́jú àdébájọ́ kan nínú ẹ̀yà ara wọn lò ní ìdájọ́ nípa tí ọba jọ ẹ̀yà ara kò ní ìdájọ́ nípa ẹlẹ́ ìjọba. wáyé olábì ìsìn ọlọ́run ìsìláàmù wa ọgbà ẹgbẹ́ bá ti ṣe wí tí obìnrin ọgbẹ́ yìí ó ti gbà fún ọjọ́ sábà bíi pé wọ́n fi pàdé lára ẹni tó bá lóyún nítorí pé islam tó bá pọ̀ islam tó ń jẹ́ ọmọlẹ́yìn anábìyà muhammed sọ̀rọ̀ máa bọ̀ àdéhùwà rẹ̀ tẹ́lẹ̀ fún àwọn ọ̀pọ̀lọ́ náà níbi nípa fẹ́yàwó nípa sí ìyàwó lásán ìyàwó gẹ́gẹ́ bí wọ́n gbẹ̀bí màbímà ọ̀wá yẹ kẹ̀kọ́ rárá wọ́n á jẹ́ kí ọ̀wá dálé ìwòsàn lẹ̀ níbi tó ti máa bá wọn sẹ́yìn níbi tó ti máa bá wọn bomi jẹ́ tí ìyẹn bá mọ orí rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ló jẹ́ títí ká sí àṣírí inú wa eléyìí ò sí lọ ní tọ́tọ́ tí ká sí àṣírí wa kò sí lọ ní tọ́tọ́ tí ká sí àṣírí wa ọ̀wọ́ adé àdìsá mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ tó sọ pé mẹ́rin sọ̀rọ̀ mùsùlùmí sọ̀rọ̀ ìgbà òbúrò ọmọ tó yẹ ẹni tó bá sí àṣírí mùsùlùmí ọlọ́wọ́ bá àṣírí rẹ̀ ń tọ́ fún ìgbà èyí tó ní kí n sẹ́yìn tó ń borí àwọn ẹni tí wọ́n wà pé bẹ́ẹ̀ kankan wọ́n fi wá kan ilé ayé ti rọ́jú táyà ó fi lè gbé ilé ayé rọ̀. bákan náà kọ̀tọ́kọ̀tà náà obìnrin mùsùlùmí ó lọ ọmọ akẹ́gbẹ́gbẹ́gbẹ́ ọmọ kọ́rẹ̀kọ́rẹ̀ ọ̀rọ̀ ọmọ méjì pé làwọn ń fipá jà láyé wa àbẹ́ jíjẹ ọmọ méjì lọ. wọ́n ti wá sára pọ̀ mọ́ kílọ̀bù yẹn àwọn ọlọ́rọ̀ méjì dé wọ́n bá ti wá dúró mẹ́ta mẹ́rin ọmọ wọn ń ṣe pé tọ́ba méjì pàtàn yóò da púpọ̀ oṣù gbọdọ̀ lóyún òní ìlà eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ̀tọ̀ èèyàn lọ pẹ́jẹ́pẹ́jẹ́ níbi jẹ́ fún ìtàkìyàn jẹ́ wọ́n ti kọ́ yàn kọ́ púpọ̀ tẹ ilé ọ̀pọ̀lọpọ̀ tí ń tàbí tẹ̀ ní pé fóun ló fi mú kẹ́kẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá rìn àwọn náà ló sọ bíbẹ̀. ìrẹ́ nígbà tó lọ bá ràn ọ lọ́wọ́ tó bá lóyún pípẹ́ tọ́lọ̀ wọn máa lórí ìdẹ̀ra tó ti fún ọ wọ́n ti jẹ́ni tó máa pèsè tó máa para jẹ́ tó máa sọ pé kìíní ìfún ti dúró kìíní ìfún ni kìíní ìgbàna ọmọ ọmọ nìyẹn ọmọ nìyẹn ọmọ ní máa ń kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti má wàá pa jùlọ tó bá jẹ wọ́n lẹ́nu ìfà tó bá jẹ ọmọ rere tí wọ́n máa ṣàdúrà fún ọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti láyé má. Ṣé wọ́n á ní aburú tó ń bẹ nínú kéèyàn bímọ?

dókítà lábẹ́ òfin ọlọ́run ọba wa ní ìran aṣọ ike ẹ ètò bá fẹ́ ma but wọ́n fẹ́ dàbí ọdọọdún iná là ń lóyún là ń bí ma lóṣù fẹ́ sọ ọmọ ẹni pé àwọn ìlú báyìí àlàáfíà rọ̀ fẹ́ ṣe má dókítà jọ ọmọ ẹni pé àwọn ọmọ adam bí náà ìdájú pàgbára kan wà fún wa lọ títí àwọn ọmọ yìí ń lọ tọ́mọ kálàáfíà olùbá àti wọn pé a lè tètè sí ọmọ wa bí èyí ti bá a fẹ́ tètè sí ọmọ bíbí o tá a lè tètè sọmọ wa dàbí títí tó gbọ́dọ̀ ìlú ẹ̀ nìkan ti gbà ó fi àlàfo láàrin ọmọ kan tó ọmọ kan lọ́rọ̀ tí ó jẹ́ pé ọmọ yìí ti lágbára níwọ̀n bá díẹ̀ kó tó fi di sọ ẹ̀sìn wà dídì yìí tẹ̀lé ìjọ wa tán àbí ọ̀sán wọ́n ti sọ pé kò sówó lò kò sówó lò tó wà ń lò ká àwọn bá tọ́lọ̀ bá bọ́ọ̀lù lónìí náà wọ́n ti sọ pé kò sówó lò tó àmọ́ látara pé wọ́n yá láti àyè àti àlàáfíà ọmọ kọ́mọba àti kíákíá ìgbọ́tọ̀nà káyọ̀tì wọ́n yà fẹ́ fi àlàfo sí dédé bá fẹ́ sẹ́yìn àwọn ọ̀fẹ́ oníjọ sáyẹn wọn fi àlàfo sí àbá àdé àlàfo sí ìsìláàmù wa ó ní ìsìláàmù ọ̀tako láti àlàfo sí ọmọ bíbí lópin ìgbà tó bá ti wípé sábàbí tó lè mú mi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú fámìlì wa tí sábàbí tó lè mú mi ṣe bẹ́ẹ̀ bá ń bẹ tí ń ṣẹlẹ̀ nínú fámìlì wa ìsìláàmù òlòdì títí láti àlàfo sí àwọn ọmọ wa dípò ká máa bí wọn lóṣù mẹ́sàn-án mẹ́sàn-án síra wọn ká máa bí wọn ní lọ́dún kan àbọ̀ síra wọn àbí ká máa bí wọn lọ́dún méjì méjì síra wọn ìdí àwọn ọ̀tàkùn eléyìí lópin ìgbà tó bá ti pé yóò pèsè àlàáfíà fún ìyá yóò pèsè àlàáfíà fún ọmọ. wájú òsì báyìí tó fi àlàfo sí ọmọ nítorí dáhùn ìyá ọmọ àtọ̀ nítorí tó ti di ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó ní ti pẹ̀lú kí àwọn èèyàn sọ eléyìí ó sì dáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Yorùbá nì fún ìfẹ́ lóyún nítorí kí lára yọ̀ ọ̀sẹ̀ rárá yọ ó lè máa bẹ̀rù pé wọ́n ń kúrò ní ìyá bíbí ìyá bíbí ń fẹ́ ní ń bọ́ torí ẹ̀kọ́ ní fẹ́ sí ma tọkọ bá sọ ma pé kíni káwọn èèyàn máa sọ àwọn èèyàn ta ni àwọn èèyàn ta ni wọ́n bá ti bí mọ̀. ẹlòmíì fún ma torí àtàkà pátá obìnrin náà ní fẹ́ lóyún eléyìí ọ̀dọ́ àti àfẹ́ńgà tó bí máa ń dòun afun ní òkè àpilẹ̀ afọ́ kòtò sílẹ̀ ó ti fi dúpẹ́ kò tí ì kàkà padà àmọ́ àlọ́ máa dájọ́ sọ́dọ̀ rẹ̀ kò tí ì dá wa ti kan àdúrà ti méjì kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń bímọ tí òbí sọ fún ọ̀nà pé wọ́n mọ̀ gbà pé ká ìdájọ́ fún ọdún kọ́ sí. gbogbo ní ìdíjà máa wo gbogbo ẹni lẹ́yìn náà wọ́n lọ́wọ́ tó fún yẹn ní ìgbà tó tún wẹ̀yìn láti ètò pa àwọn burúkú yẹn. wọ́n bá ti fún yẹn ní ìgbà máa wẹ̀yìn máa padà ọlọ́wọ́ tó retí. òṣèlú pé lóyún báyìí ọmọ akíkápá làbójú nítorí báwọn èèyàn sọ ànítorí ọsítò ẹgbẹ́ ọsítò náà lọ ń pa àwọn obìnrin kan púpọ̀ ńgbà mí nígbà tó bímọ alákọ̀ọ́kọ́ mami wa ọmọ tó lóde lóyè alákọ̀ọ́kọ́ ni ọ ẹgbẹ́tẹ̀ tí ó ẹgbẹ́tẹ̀ tí ó ètò fún mi wọ́n ti lájọ tó sọ tí ó lè tù kí ní tò wọ́n fi ọ̀rọ̀ kan ní ìlọ́pọ̀ ṣùgbọ́n àwọn òyìnbó generally kò mú wọn tó pọ̀ òyìnbó ló ti ta ideology fáwọn ọ̀sìtì tòǹtòrí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dánù dára rẹ̀ rò ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ fún ọ pé kọ́ ọmọ ti lọ mọ́ lọ́sìtì yẹn òun lọ́mọ tẹ́ ẹ tó tó nu fámìlì wọn tí bàbá ti ọ̀bá ti kọ́ wọn lọ́mọ mẹ́ta ti ṣe bí ọ̀wá yìí ọ̀pọ̀lọpọ̀ náà òyìnbó tẹ rí yẹn tó bá ti kí ma tó bá ti ló mẹ́rin ẹ̀ mọ̀ ṣẹ̀bùn ẹ máa tẹ̀sán sọ pé àwọn tí wọ́n máa tẹ̀lé níwọ̀n gbogbo ìgbà tí wọ́n máa ń mójútó àwọn ọmọ wípé ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ kó ẹ̀yin jẹ́ kó wọ́n máa fún ní gbogbo ìgbà. England wọ́n sọ̀rọ̀ obìnrin kan tó ti bímọ mẹ́tàlá ẹ̀kún ńlá lọ́gbà wọ́n sì sọ fún pé tó ti tó nílò wà lórí sí àdúgbò kánú kánú. torí pé ní báyìí gbogbo owó àwọn àṣàkájà ń àgbọ̀dọ̀ sí sórí rẹ̀ káwá sọ pé ó ti àgbọ̀dọ̀ tó máa dé rárá ọlọ́run yóò pé ọmọ òní wá mọ́ lọ́mọ òní wá mọ́. àgbàtọ̀ bá tó fi àlàbò sí i mọ́tì ọjọ́ torí kó bíbà tí wọ́n máa ṣe fún ọ pé kí nípa family planning kí ní jẹ́bẹ̀ torí pé ní under family planning ọ̀pọ̀lọpọ̀ òògùn wọn wọn máa lò fún ní sáàdìsẹ̀. wọn ní sàlàyé fún wọn nígbà tí wọn máa ń kó fún wọn obìnrin tí wọn kan kó bíréèkì rẹ sí wọn máa fún wọn máa fún rẹ ebi tẹsẹ ń sọdá ni ọmọ wa dà ebi tẹsẹ ti kú ní wọn sọ fún pé mílíkì lẹ máa o ìyá wa mílíkì lẹ máa mú o àwọn wa máa fẹ ní ní ọwọ́ àti èsì oògùn òyìnbó tó ń wá nítorí pé aburú àwọn oògùn yẹn pọ̀ àjẹ́tọ̀ ìdílé obìnrin lè dá tó kọ́ márùn ún ma nígbà tó bá fẹ́ lórí àwọn sàhábà lọ́dún wa mọ̀ ní àárẹ̀ ìyẹn ọ̀nà sábà tó ń fi délẹ̀ ọ̀nà ẹ̀yẹ ni wọ́n ń pè ní àlàájìlò ọmọ báyàwó rẹ nì nígbà tó bá dé ti kọ́ ọkọ̀ jáde àmọ́ tọ́ba wa pẹ̀lú náà alihamudulilayi torí pé ṣé ẹni tó ti jáde o pé ṣé ló tẹ̀sí ká àdúgbò bọ́lọ̀. ìtọ́lọ̀ bá bẹ́ẹ̀ jáyẹ̀ pé ṣé ló ti tó tẹ́lẹ̀ náà ó ti tó. Gbogbo ya ti tọ́ àmọ́ akú ẹ̀yìn obìnrin tó ń bọ́ọ̀lù tí wọ́n á wá sọ̀rọ̀ pé àwọn àìsí ìdásí ẹ̀ lámọ́ ọ̀dà sí la àdúgbò bọ́lọ̀. Eléyìí ó ti da ó ti da báwa wò níbi láti máa lo bọ́lá bá sì tó doyún doyún lọ́rùn adúgbò bọ́lọ̀ ọjọ́ mo ti ti jẹ́ àpá àwọn nǹkan tó wá lè dípò òkèkè léṣe tó gbogbo ìgbà náà lọ́ọ́ máa tètè tó ọmọ tó máa fàlà fojú o tí ọ̀gá ti sábà bí ọ̀gbọ́dọ̀ sí alákọ̀ọ́kọ́ tọ́jọ́ bá ń bẹ̀rù lórí àlàáfíà yà ìyá tó gbé màá yìí à ń bẹ̀rù lórí àlàáfíà rẹ̀ àbí à ń bẹ̀rù lórí àlàáfíà ọmọ tá a lè yàn rẹ̀ sábà ti máa ń pé látàrí pé àti orí sẹ́yìn àti orí sẹ́yìn àti orí sẹ́yìn nígbà tó lóyún tẹ̀léra wọn lásìkò yẹn ti súnmọ́ ra wọn ọlọ́run ọ̀pá. tó àsìkò kan sì wà bẹ́ẹ̀ pé àlàfo wà láàrin ọmọ kan sọ́mọ kan ó fi nírọ̀ ó lóyún nírọ̀ àjẹpẹ́ àti màmí ìsìn pé sábà fi àlàfo sí i àti ń sọ àlàáfíà ya nù. èyíkọ̀ sáǹfà ní nínú kó ní ọjà nù káàkiri náà kọ́ á gbìyànjú láti rí i pé a tó àyè a ti sọ omi bákan náà nígbà míì ó tún ṣe ó jẹ́ pé ìdúkìá ayé náà kò rọrùn pọ̀rọ̀pọ̀ rárá kò rọrùn pọ̀rọ̀pọ̀ rárá tí bọ́dọ̀ máa lọ́mọ mẹ́wàá gbogbo abájá làwọn fún búrẹ́dì wà ní ìjẹ. Sọ̀rọ̀ pé tí òsì bá pọ̀ ó lè fún wa dùpọ̀ náà. Ẹ̀ tó táwọn èèyàn wà tó nínú ìgbésí ayé yìí, wọn ò mọ́jọ́ táwọn ẹ̀jẹ̀ rẹ̀ yìí ìjọba sì ìgbésí ayé wọn ṣòro kíkíkíkí. ìjọba ti torí ẹ̀rọ àpàlà tó sọmọ sáńbí ìjọba ti jẹ́ pé atúndínì atúndínì atúndínì kò sí kò sí kò sí kò sí kò sí náà ìjọba àmọ́ gbígbé àìní tó bá fún ọmọ pọ̀ nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè tù wá darí pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn àwùjọ wa yìí wọ́n lè jọ sí ìdíje ẹtí ma púpọ̀ ẹ̀ lówó rárá wọ́n ní gbogbo ẹni àbíkẹ́ bá ti tètè ní tọ́lọ̀ àwọn ọmọ àrùn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lè ti tètè rí torí ẹ̀ tó bá jẹ́ torí eléyìí kò sì tètè rí bẹ̀. nítorí ó ti jẹ́ pé àwọn ọmọ là ń bẹ̀rù àwọn ọmọ là ń bẹ̀rù pé aláfẹ́ àwọn ọfẹ́ máa ti dàkúdà ààrùn títọ́jú ọmọ ààrùn títọ́jú ọmọ. ẹ mọ̀ tó lónìí nìsín kọ́lọ̀ bá wa tó orílẹ̀-èdè tiwa sí nàìjíríà ń bí tó bá rí lálé yín ẹ̀yin lọ rú ra jẹnẹrétọ̀ kọ́lọ̀ tuntun tó bá rómi lé yín kọ́dà kan gbogbo sáńtò ní ọdún ìjọba tó o bá kọ́ ọ bá kò rẹ kẹ́nìkan dán lò lọ́pọ̀lọpọ̀ wọn ní dán lóhùn ibi tó kù sí lójú ẹ̀ nítorí pé wí báyìí àwọn akọ ọmọ lọ títì àwọn akọkọ tẹnì kan lọrùn wọn ni ẹ bá kọjá lọ jáde ọtútù òtún ló kíláàsì. ọgbà tí ilé tó kẹ̀lé lè lọ. ó wá ju wọn ṣe bàbá ọkọ wa àti ẹ̀ǹdẹ́ńjà ìgbésí ayé wọn látàrí kòsíkòsí kò sí nǹkan tó burú tàbá fi àlàfo fáwọn ọmọ nítorí ẹ̀ òfin tó burú bẹ̀. tó bọ́yá ọmọ tá a àwọn òbí kéré ọmọ yìí ó lóde wà lọ́mọ oṣù méjì ọmọ oṣù méjì tá a ó lọ́mọ yìí ó sì wá lágbára dáadáa ká sọ́ra láti bára wa lò lọ́nà tí oyún ti wá wá lẹ́yìn oṣù méjì òfin tó burú bẹ̀. wáyé o kò á tọ́ ọ̀sọ̀nà rárá kó o sọ pé mi ò bí màmá o kò sọ́kọ̀tọ̀ nà rárá kó o sọ pé mi bí màmá o ní o bá máa dáta o ó ti lọ bí o ti bí ọkùnrin o ti bí ọkùnrin o ti lọ sí fẹ́ bí ọmọ ọmọ fẹ́ bí láwọn lóun ọmọ ni mo fẹ́ bí. ẹlẹ́yìn ìgbà mi kù ìgbà mi nù wọ́n á ní kí ọmọ ẹni bá ti lọ ilé ọkọ àbọ̀mọ ẹni bá ti fẹ́ yàwó àwọn náà ṣe ń bí ma èèyàn tó gbọdọ̀ bí ma ẹ máa tún lọ sójà rí. so yẹn kọ́ ti àkókò tọmọ yín lónìí ẹ kò tún náà lọ́la dáńlá sàkàtì ẹ máa bí máa tún ọjọ́ bó ti ṣe jẹ́ ẹni pé fámìlì mi ti jẹ́ ọ̀hún báyìí látàrí fún ọ̀fẹ́ bí wọn ọwọ́ bá kan kàwé rọ́ọ̀yì náà ìwọ́n ti máa méjì ilé ìdí méjì àbọ̀ ilé ìdí mẹ́ta fámìlì wa ń accident àti ní mẹ́ta àti ní méjì mélòó nù márùn méjì àbọ̀ kù ó di mélòó méjì àbọ̀ ásídẹ́ǹtì tó márùn lọ mélòó ló kù ámìlì yẹn rùn lọ nù. ẹbí máa fẹ́ gbádùn gàrí fún mi ẹgbẹ́ tó ti jẹ́ abúrámọ̀ kọ́ mọ̀ lọ ọ̀tọ́ ò ọ̀tọ́ ò ẹ̀yàn wá pé ẹ gbọ́ àwọn òbí màmá kọ́ wa lè kọ́kàn àwọn lè balẹ̀ àpò òbí rẹ̀ bá wa tó àpò òbí rẹ̀ bá kú ẹ̀mú kú à kọjá alẹ́ tó bá ti bẹ́ẹ̀ o kọjá o kọjá o nítorí pé ọlọ́run bá máa ṣiṣẹ́ ìyàwó lórí ìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ wọn fún wa rò ní màdínà wọn ní àwọn tó ti tó dára kà ó ti lè ṣẹlẹ̀ ìṣẹ̀ wọn ti bímọ mẹ́rin ọkọ àti ìyàwó wa dàrú wọn pàwé dáadáa nílùú òyìnbó wọn á dàrú fún àwọn bímọ náà lẹ́yìn náà káwọn olùkọ́ àgbàǹfààní àti máa bá ara àwọn olùkọ́ mọ́ ti bẹ̀rù má yóò tó yín kòkó yín ìyàwó bá ní àtọkọ wọn bá àti ìfowópamọ́ wọn ká àpò òbí kò nù yà wọn bá ká kó ọlọ́run bá tó yín dédé àwọn máa ń tóra láti alimadina wọn lọ sí mẹ́ta láti lọ sí ọmọra accident bá ètò àwọn mẹ́rẹ̀ẹ́rin ti kulẹ̀ lálẹ́ ń bẹ̀rù pé ó fi rò rà kọ́kọ ní àbíyàwó. àtúntò ìbàdàn kan máa ń tún pé títún pé pépépépé títún pé pọ́npọ́n òun ti máa wáyà òun bá ọ̀ rẹ̀ lá ọ̀dẹ̀ ẹ̀ pọ̀ òṣèré ìyàwó kan gbá rẹ̀ wọ́n máa tàn án jẹ wọ́n náà máa tàn rẹ̀ jẹ ẹ̀ ẹ̀ máa fún àtúntò àti bí ìdáàbò ọmọ adé ti ń bímọ àwọn òbí máa bá ẹ bá ní sápò sápò ní kú òun dàbí ẹni ilé ìjẹun tuntun jẹ́ òfin tí máa ń kaná papọ̀ yìí kódà wọn ni àwọn olùmọ̀ àwọn ọkọ̀ kódà tí ó wọ ọ̀sẹ̀ níbi tí wọ́n yá ọkọ̀ pírẹ́sìdẹ̀ǹt ti fà kọ̀kọ́ ó tó ti di kejì ó ti di kẹta ó ti di kẹrin á ní ọ̀tọ̀ra ò tó lè fa àwọn ìnira ọgbọ́ ò tí wọ́n á ní wọ́n kọ́ bọ̀ wípé fáwọn káàpù ẹ gbọ́dọ̀ bá ọ̀dọ̀ pa ẹ bá sáré ẹ̀ ìfakúpa nù ẹ bẹ̀rẹ̀ kò pọ̀ sọ́kẹ́ tí wọ́n fà nígbà nìkan lọ́mọdé lè sọ̀rọ̀ lọ́la ọlọ́run ti máa ń tẹ̀yàn èèyàn lè sọ́nà torí ti ọdún yìí tí ẹ bá sinmi nítorí tí ń ṣẹlẹ̀ kò sí tó burú mbẹ̀ àmọ́ bẹ́ẹ̀ pa lápàtà àyáyá ọlọ́mọdé alọ́dà pẹ̀lú ìjẹ́ agbọ̀ngàn yẹn. a lè lo Islam ó ti dáa nípa kó mójútó ẹ̀mí kálukú wa. 我们正在帮我们家的弟弟，让他们去教这个生。在俺们做家里面，家正在帮别人家教这个生呢，奶奶。من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run nínú òfin adá ti ṣe tí yóò sì yí padà òun náà ní kí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe púpọ̀ ẹnìkan tí ọ̀lẹ́tọ̀ sí fún aṣojú pa àtẹni tó bá ya òfin lẹ́jẹ́ ìdájọ́ rẹ̀ lọ́sọ̀rọ̀ yóò wọ́n dàbí jẹun nípa gbogbo ìlànà. ẹni tó bá sì ṣe sákàtì sẹ́mi kan yé ètò ni ó dàbí ẹni tó yẹ gbogbo ìlànà lápapọ̀. torí ẹ̀jẹ̀ náà ẹjẹ́ àti ètò àárín rẹ̀ ká jẹ́ ẹni tó ṣe ń gbé yóò jẹ́ sábàbí dáadáa.

fáwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá ṣe ní fẹ́ káìdá fẹ́fẹ́ máa wá bẹ́ẹ̀ ni àgbẹ̀dẹ̀ fẹ́ káìdá fọmọ ọlọ́mọ. báwo ni yóò ṣe kú ìwọ lẹ́kítọ́rà fọmọ rẹ náà bá ti kú rè péyínpéyín sínú rẹ dùn báwo ni ti wá jẹ́ kí ti wá jẹ́ kí wọ́n lè ń ṣe àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó ti wá ṣẹlẹ̀ tí wọ́n á ní kí lọ sẹ́yìn áfíà rọ onídọ́kítọ̀ kan tó ṣe ẹ́kítàtì nínú pa àbọ̀ṣàn na hawla wala quwwata illa billah ẹ̀ fún lórí ìdílé lónìí àtàyè jẹ́bi lónìí ìgbé àràdà ló tún kẹ̀kẹ́ sí tọwọ́ apá kẹ̀kẹ́ jẹ́ bẹ́ẹ̀ náà ni aburú tí wọ́n bá ti ń mi wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn màálù nìsín ńlá mọ̀rànmọ̀lá pàápàá láwọn àlejò tó wà gbèríko tó rìn sí máa yọ lẹ́ẹ̀kan lọ́dún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé bá ti ṣe bí díẹ̀ díẹ̀ báyìí màálù mọ́ ra wọn mú iná wa máa lọ wẹ́ẹ́ tó fún wọn lókùn tí wọ́n ti sẹ́yìn tó dáa bẹ́ẹ̀ òkùnkùn dáa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́kẹ́kẹ́ yìí á ìwọ̀kuwọ̀ tí wọ́n ń wọ̀ ó ti sọ wọ́n jẹ tí àwọn ọ̀gá wọn mú wọ́n ń bá sùn lọ́fíìsì lọ́ba ti nke oníṣẹ́ ẹgbẹ́ wọn sọ wọ́n nìkan lọ sẹ́ ìgbà ìmọ̀ inú gbọ́mọ àléwá bọ́kọ̀ látàrí pé ti gbà mí àwọn ti dì tó fi ẹ̀kọ́ ìjọ náà ó bẹ̀rù ọlọ́ọ̀dọ́ náà nígbà lọ́wọ́ bá ó ti máa sọ pé nàìjíríà gbàlùmọ̀ àmọ́ àìsàn àti gbígbàlùmọ̀ rẹ̀ ní àti ẹ̀ náà lájà ni ìbára náà lájà ni dáàbò náà ní ìtàjẹ́ báwa lè dá abúlé ìtàjẹ́ ìlàjà nàìjíríà ìjọba ìjọba wà gbẹ̀yìn ọ̀dà torí ti eléyìí ẹja mójútó islam wa o ẹwà ni wọ́n ń ọkùnrin wa ń bàjẹ́ tó bẹ́ẹ̀ lẹ́nu kọ́mọ máa rìn òwò jáde kí lọkùnrin bàjẹ́ ìgbà máa wọ

báyọ̀ bó bá ti oyún náà tán nínú ó ṣe àbọ̀ ọ̀sẹ̀ tá à ń sọ yìí náà ni. torí di eléyìí jìnnà wa lọ́mọbìnrin ṣe ìṣẹ̀lẹ̀ burúkú lọ́sẹ̀lẹ̀ lórí ìrìn àjò ìmọ̀ tí wàá gba ṣe ìjìnnà tó ní ìmọ̀ sí àtẹ̀yìn àbá àníṣẹ́ ọ̀rọ̀ tá à ń sọ nù láti àbá àníṣẹ́ dání lóò àníṣẹ́ ọ̀sẹ̀ yẹ wa àní rọrọ tẹ tẹ tẹ náà là ń kó òní tẹ kí wàá ti tó. Ẹjọ́ bá sọ̀rọ̀ fún wa fún wa. Ẹjọ́ bá ní wọ́n ti náà lọ́dún bẹ̀ ẹ́ ẹ̀sọ̀ fún wa. Ìlà ọ̀hún ọ̀sán dáadáa ẹni tó lábẹ́ wákàtí méjì náà ó tún fẹ́ kú bẹ́ẹ̀ àwọn èèyàn bèrè fún àkọ́kọ́ ní ìṣẹ́lẹ̀ mẹ́sàn ń gbọ́rọ̀ oyún ṣiṣẹ́ yìí lórí mi ọ̀sẹ̀ ẹ̀mà lọ́rùn tó dára ẹni ní ọ̀sẹ̀ wọn ti yẹ tó ti tẹ̀jọ́ báyìí nìkan ẹlòmíràn ní ká yé jẹrin lápapọ̀ nìkan ilé ẹsẹ̀ ẹsẹ̀ gbọ́ lákọ̀ọ́kọ́ ní ti jẹ́ àá. ṣé kàfàrà kan abẹ oyún fẹ́ kàfàrà àdúgbò ṣé yóò san kàfàrà àwọn èyí nìyí pé yóò san ní àdúgbò ní lórí àwọn mọ́mí tó wa. ẹlẹ́ẹ̀kejì ju ọ̀fẹ́ oyún mi gbogbo owó yóò wọn ní ọmọ ó tún di ó tún di wáṣáyé ọmọ mi ó tún di wáṣáyé mi dé orí irú ẹ ló gbìyànjú gbìyànjú tí ò wá fún rí tẹ́ẹ̀ náà pé wọ́n mú fún pé ó gbìyànjú ọlọ́run gbé kọ́tẹ náà ni àti yóò tẹ̀ fún asan kàfàrà náà ni pé òun tí òde rí tẹ́ẹ̀ náà ni èsì méjì. ẹlẹ́ẹ̀kẹta ọmọ obìnrin tó bá kú pẹ̀lú oyún ó ti wá di àṣà nílé ọ̀pọ̀lọpọ̀ ní nílẹ̀ Yorùbá yìí wọ́n máa ṣe nígbà tó ti ń ṣe ń yò kí wọ́n lè lanu rẹ̀ kí wọ́n gbọ́mọ jáde kí wọ́n má fi sin fún ibi tí wọ́n lọ́sọ̀ọ̀tọ̀ inú yẹn wọ́n máa sábà béèrè béèrè tó nígbà ẹ̀sẹ̀ máa lánú obìnrin tó ti torí torí láti gbọ́mọ jáde fún lọ́tọ̀ ní àdúgbò wọ́n ní kí obìnrin míì bóyá làásìá rẹ̀ ni àbí sábàbí kan ni ipò níbi káwọn máa fi déètì sí ọmọ bíbí káwọn máa fi àsìkò sí ọkọ ní kòtò ìgbọ́jọ ọba máa gbé kòtò náà ní àbọ̀dọ̀ ọdún náà ní àdúgbò bẹ́ẹ̀ obìnrin wa ń dọ́gbọ́n ti débi pé gbogbo ọkùnrin tó ń ṣe ìpèlè lánàá ìkankan òwú láti ibẹ̀ obìnrin sì mọ̀ pé òun lòun òde tí kìíní ó ju ọkọ̀ òsì mà pé ojú ń ṣẹlẹ̀ nu irú obìnrin yìí kí ni ìdájọ́ rẹ̀ nu tẹ̀lé àfúrá ṣé ìyá náà ní àdúgbò wọn ni ó ti kú lùgbọ̀n rẹpẹtẹ nísìn arákùnrin àhà ó ti tó báyìí náà. السلام عليكم الحمد لله ìbéèrè alákọ̀ọ́kọ́ obìnrin tó ṣe kí oyún ti dé sí lára tí medical doctor wa tọrọ ṣètò àti òun àtọkọ rẹ̀ fún ara ṣe dábàrà fúnra wọn díẹ̀ nípa àbá rẹ̀ nílò pọ̀ kọ́mẹ́jẹ pé àwọn náà ní ó ti ṣe sábàbí tí oyún ọ̀gbìn bàjẹ́ ìmọ̀tọ́kọ ní kò sí tọ́jọ́ àbí ìyàwó náà lọ́ra rí pé wọn ò lè máa wọkọ̀ hàn. tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti gbàgbẹ́ iṣẹ́ oníkàǹsọ̀rọ̀. báwo á wò wò tọkọ ni ẹni tí ọ̀pọ̀ ọ̀ràn ni àbí ìyàwó lọ́la gidi. ẹni tó bá ti sọ́dà bí tó yìnyín fi wá wálẹ̀ òun lẹni tí ìtara mú. òun láti sọ pé ọ̀sẹ̀ yìí. tí wọ́n ti kó ní kọ́sẹ̀ yẹn ìgbà tí wọ́n ṣe sí wọ́n ti fẹ́ mi fọ́ ma lára yóò san ẹrúkùnrin àbí ẹrúbìnrin yóò sì tún ti kàfàrà ìbá ìjọkọ ìbá ìjọyàwó eléyìí túmọ̀ sí wípé ìjọ míì a máa fi wà wára sí. ìyàwó rẹ náà ìyàwó rẹ nìkan ọ̀bọ̀ọ̀tù ẹran tí gbogbo wa là ń wá ti bímọ ẹni tó bá ti ṣe nìkan lọ́ mà tó ọmọ ọwọ́ ọmọ tó ní rọmọ ọlọ́run á sànù jẹ wọn á ní ẹ̀rọ àti sùúrù díẹ̀ ní básìkò ti ṣe wà yìí wọn má jẹ́ pé ibi tí ẹ̀rọ àti ti ń bára yín lò lóyún yóò ti wálẹ̀ wọ́n wá lòun gbà ẹni wá wálẹ̀ ọdájú pé wọ́n lò ó ké púpọ̀ máa wọ́n lọ bóyún jẹ́ tó bá ti fọ́kọ̀ ìlà alágídí tó bá ti jẹ́ pé ìyàwó náà ní nígbà ajẹ́pọ̀ náà ní oṣù òpó ìtàn tó wà lábẹ́ rẹ̀. ìgbọ́n tó bá ń ṣe sígbà tó ń yẹn wálẹ̀ ẹni yẹn sì wà lómi pọ́lọ́pọ́lọ́ ni àbọ̀ wà lẹ́sẹ̀ títì ẹni tó bá ti sábàbí rẹ̀ lọ́sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọ̀la lọ́sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọ̀la kò tó gbọ́dọ̀ sí orí ẹ̀rọ ọ̀gbọ́dọ̀ tó rẹ̀ ara sábà fi títẹ̀ rẹ̀ àtijọ́ pé fẹ́yàwó méjì ni lágbára rẹ̀ bá ti jẹ́ ọ̀kan lọ. tó bá ti jẹ́ ọ̀kan lọ fẹ́ mẹ́ta tó bá ti mẹ́ta lọ fẹ́ mẹ́rin lẹ́yìn mẹ́rin ìsìnkú lọ fẹ́ kàn. torí pé eléyìí eléyìí jẹ́ ti ṣe jẹ́ wọ́n ní kí la lè ṣe tí à ń lóyún ẹyẹ táyì tí ò ti wá sókè à ń lóyún ọmọ ìdìnnà yóò fi wá sókun láwùjọ wa ìjáàsì náà nípa padà síbẹ̀ ẹ̀sìn ọlọ́run nítorí pé àwọn èèyàn ní máa tẹ̀lé tọlọ́run tí ìsìn ọ̀rá yìí sókun láàrin wa bẹ̀rẹ̀ láti ojú bẹ̀rẹ̀ láti orí ẹyin tí wa wọ̀ rẹ̀ ẹ̀wò fún ọlọ́run ó lè mọ nínú ìnáyà ó bú ní àbọ̀sọ̀ rẹ̀ wọ̀yà bọ́ọ̀dù òfòrò jẹ́ ọkùnrin mọ́kùnrin náà. يغضضن من أبصارهن ويحفظن فروجهن sọfáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tí wọ́n rẹ ojú wọn lẹ̀ tí wọ́n ti sọ abẹ́ ẹ̀rọ. torí léèkì tí ń bẹ láàrin ẹyin ojú àti abẹ́ ó ní agbára púpọ̀ mágínítì yẹn ti lágbára jù. tí ẹni tí bá ti ń rí ìrìbúrì báyìí abẹ́ òkú máa dáhùn. torí ẹ̀ àtúntò ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ sọ pé gbogbo ọmọ ànábì Adam òun náà ni ó ṣe ìpín sí ẹ̀ tọ́lọ̀ kọ́mọ nínú ìdìnnà láyé bì. ọmọ ẹnu ẹni títí ọmọ lórí ojú lásán ẹni títí ọmọ lórí ojú lásán ẹni títí ọmọ lórí ọ̀rọ̀ lásán ẹni títí ọmọ lórí ìrìn lásán ọmọ ẹnu àti ọ̀sìn àti ẹ̀ ló ń tẹ̀ pẹ̀lú abẹ́. ọ̀nà tí a bá ti ti bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa sọ má sọ̀sọ̀kúsọ má rìnrìn kọrin má kọ́rẹ̀kọ́rẹ̀ tí wọ́n bá ti jìnnà sí gbogbo nǹkan insha Allah ìyá ọ̀gbẹ́ lábẹ́ ìtọ́ náà. nínú títí máa ti sábà gbìyànjú tí gbogbo ẹjọ́ bá ti tó ìyàwó kọ́kọ́ fẹ́ yàwó kò sí àǹfààní nǹkan máa dájì oníkàlùkù kọ́kọ́ yàwó gbogbo obìnrin tó bá ti tóbi ọkọ lọ lọ́kọ sábà máa tara àjọ fáwọn ọmọ wa kéré wọ́n kéré fáti lọ́kọ wọn kéré fún jìnnà bákan náà láti bẹ̀rù ọlọ́run tí gbogbo ètò ògbésí ayé wa táwa náà ti ẹ̀dánù wa rò lẹ́yìn tí wọ́n máa ń ṣe ìpàdé àpérò ìpàdé àpérò lórí ọ̀rọ̀ nàìjíríà yìí wọ́n yẹn sọ̀rọ̀ ìpínlẹ̀ rárá kò dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ nígbà kan ti yọwọ́ ẹ̀sìn sí ọ̀tọ̀ kò sì sórílẹ̀-èdè kan tó lè tò àyàfi pẹ̀lú ọ̀kan nínú nǹkan méjì nínú kan ní wàá jẹ́ àǹdínú àbí wàá jẹ́ àǹtọ̀ntọ́yì akánilọ́wọ́ ti ìṣẹ̀sì àbí akánilọ́wọ́ kò tìjọba nínú kọ́ kó fún ìjọba ló múlẹ̀ táwọn èèyàn ti ṣe ranù àti tó ti jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run lọ́pọ̀ táwọn èèyàn ti sá fún bàjẹ́ tí ọba ti lójoojú bóò lórílẹ̀‐èdè ti fẹ́ ṣe. sísẹ́ẹ̀mù wa wọ́n dàbí ìgbà tó fi kéńté òyìnbó mú wa fún wa làwọn náà ń tẹ̀lé àwọn òsì ìdá ti wà rò àti ìdá ti wà rò ẹ̀yẹ fún àwọn ọ̀rọ̀ ní pé sísẹ́ẹ̀mù lọ́ba wa mùsùlùmí làwọn jàmáà kò sí nínú ẹ̀sìn àwọn tí èsè mùsùlùmí gan tó fáwọn náà máa tètè tètè kò sí lápọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ wọn ìyẹn wo fọ́tò tí a máa gbé hàn wá pé fọ́tò mary fọ́tò mary ìyá ànágbè ìgbà rẹ̀ ìṣẹ̀lẹ̀ kò sí fọ́tò láyé wọn àmọ́ wọ́n ń yà pé fọ́tò mary wọn ò ya fọ́tò mary kan rí fún òbí borí sí lórí abẹ́rẹ́ rí wọn ò ya fọ́tò rẹ̀ kan rí fún náà wọ pátá jáde àbí trọ́zà wọn ò yá rí ó kì í táwa lẹ́yìn ń pọ̀ sí nígbà tí ẹ wọ tòkòtò jáde lẹ́yìn ń pọ̀ sí nígbà tí ẹ gbé pátá jáde kó kálukọ́ padà sí ìdíjọ́sìn rẹ̀ pọ̀ tẹ̀sí Islam lẹ́sìn Islam ọgbà tí mùsùlùmí ọmọ rìn hòhò Islam ọgbà kọkùnrin ọmọ lúpọ̀ mọ́bìnrin nísìn ẹni tó jẹ́ mẹ́tíkì dọ́kítọ̀ fún ọbẹ̀ rọ lọ ọmọ kọ́kọ́lọpọ̀ sí tí wọ́n ń ṣe jùlọ kọ́dà àbẹ́rẹ́ rí nǹkan náà nígbà tí wọ́n á tilẹ̀ fún máyé tó lóun fẹ́ yí aláàárẹ̀ wò ìyàwó ìyàwó bá. wọ́n yá tẹ̀wọ́n náà ń tẹ̀wọ́n náà lé wa wọ́n ní tọ́lọ̀ bá yọ ọdún yẹn náà rí ọ sílẹ̀. torí pé kò sí tí ò lè tẹ̀lé kò sí tí ò lè tẹ̀lé ká bẹ̀rù ọlọ bẹ̀rù tí bẹ̀rù ọlọ bá ti ń bẹ ní ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wo lòdì nǹkan tó fọ ọjà nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n bá wà nípò pé kò ti dá gbìyànjú nítorí wọn kẹ́ni tó tu ọ̀nà òsì ìwọ tí máa ń ṣe níbi tọ̀wọ̀. láti ètò ẹgbẹ́ fáwọn èèyàn ní nǹkan ọkùnrin àtòbìnrin wọn èèyàn sọ pé kọkùnrin ó tò sọ́tọ̀ kóbìnrin ó tò sọ́tọ̀ ẹ̀rí pé yọkọ̀ kọ́ káwọn èèyàn la gbogbo ọba ya wọn ti máa ti ẹbẹ tó eléyìí o àfàtà ojú eléyìí kò ní gbà ah, ẹ̀rí pé díẹ̀ lọ́wọ́ afọ́pọ̀ ti dáràn dáràn dáràn báyìí kí ló dé ọlọ́run lọ́nà ọlọ́run gbogbo dáràn lọ́nà ìròtọ́rúkọ dáràn náà kú lọ tẹ́lẹ̀ gbogbo ọ̀ràn náà ọ̀sán ọ̀sán gbogbo dáràn ẹ̀yìn gbogbo ẹ̀ tó ti ṣe ìṣìpààyàn tó ti ṣe ìṣìpààyàn tó wá tán ọ̀sán kàfàrà ọ̀sán kàfàrà wọn jọ pa àwọn fámìlì rẹ̀ ó ti bọ̀ ọ̀sán díyà àbí òye wa hàn olóyìnbó ti ṣe jẹ́ mẹ́rin lẹ́yìn náà ẹ rí i pé jìnnà lìtì ó lìtì pọ̀ mọ́ ní ṣiṣẹ́ púpọ̀ ó lìtì pọ̀ mọ́ ṣiṣẹ́ púpọ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé gbogbo tó lè máa yàn ṣe jìnnà la kápò yẹn. tọ́ ẹ̀yìn eléyìí ẹni tó wá gbìyànjú láti sẹ́yìn ó gbìyànjú gbìyànjú títí ọmọ ọ̀wálẹ̀ wọ́n tún lọ́mọ kóògùn wáyé ọkọ̀ wọ́n kóògùn wáyé báyìí tó jẹ́ rí nǹkan mi àbẹ́rẹ́ àwọn sọ pé tẹ bá fẹ́ tẹ́yún tẹ́lẹ̀ náà kọ́ ọ́rán lórí ọmọdé ọ̀wà yìí lọ́wọ́ àná kódà yóò tún rẹ́rìn wá ní kí ẹrù fẹ́ lé náà lè pa tó eléyìí ọ̀sẹ̀ lọ́ọ̀ nípa pé kò sí ìpàdé kò sẹ́yìn tó ṣùgbọ́n èèyàn tó tọ́pa ó ṣe é kó ríyàn pa kò sì ríyàn pa ó ti tó pípọ̀ sọ̀rọ̀ àbórí pé mo ti pẹ́ fọ́lọ́ tọ́lọ̀ ti ẹ̀jẹ̀ pa ọjọ́ ló ti ṣe jẹ́ mi sáàtì toyúntoyún ni àbá la òun kò nà rẹ̀. èyí tó dọ́gba aládùn òfin ṣẹ̀rí ha wọ́n ti tó tọ́kọ láti kó tó mú láti wọn papọ̀ ni. láti sọ láti ìjà náà kàkàtì wọn lára kó ṣe méjì ẹ̀rọ kan láti fún wọn lára. tí ọmọ ọ̀gá sì wá kú táwọn aṣọ̀jú bá sọ pé pẹ̀lú bọ́mọ yín ṣe ń jà nínú ìyá rẹ̀ tá bá yọ kan ọ̀dà tó pé ọ̀fẹ́ kí láti á sì ó títí tí ọmọ náà dùn á sì gbọ́dọ̀ pé ìkankan lè yá mi tó tó lè bá àti ìfúnpọ̀ ọmọ tó tó bá dé àwọn alápọ̀ náà tọ́mọ bá wá fún á sì wọn papọ̀ eléyìí lọ́jọ́ gba náà rà wọn fọ́ ha àní lánàá ìyá yìí láti gbọ́ ọmọ kúrò lọ́sìn lọ́tọ̀ wọ́n ní torí tá bá lánàá rẹ̀ tá a lọ́sìn lọ́tọ̀ láì tètè ní tẹ̀sí mi yẹ̀rí òsì gbà láti mùsùlùmí bẹ̀rẹ̀ bọ́yẹ̀ ní bẹ́ lára rẹ̀ ní kò bẹ́ẹ̀ lára àgbọ̀dọ̀ fi mùsùlùmí tẹ̀. ọlọ́jọ́ ti di ìkẹfà ní yorùbá lẹ́nu tóbìnrin bá kú toyúntoyún wọ́n la ọmọ fóònù rẹ̀ wọ́n lọ sí ọmọ lọ́tọ̀ wọ́n fi ìyá lọ́tọ̀. kí ló dé wọ́n ní táwọn ọ̀gá ti bẹ́ẹ̀ yóò di àkúfà. tòun tí wọ́n máa ń rò máa ń rò pọ̀ máa kú papọ̀ nínú rẹ̀ ní bá kú tó. kí lọ sí ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n ní tẹ́ bá ti bẹ́ẹ̀ lọ́dà pupa wọ́n ní láti sa àwọn ètùtù òkú kan bẹ́ẹ̀ náà ni àbúrọ̀mọ̀ kún mọ̀ wá gẹ́gẹ́ bí ìwọ ni yóò fi tó bá lọlé àná rẹ ọlọ́run akádàrà tó kú bẹ̀ tòbí o bá lẹ́bù pọ̀ ní kí ọjà àdìgbò ti lẹ̀kù ojú wíńdò wọn gbé ọkọ̀ kókò wọn kókò rẹ gbà torí pé ìlú ìfún wọn ni pé sábà lè kí ọjà àdìgbò ti lẹ̀kù yóò dà fúfà torí rẹ̀ wọ́n sọ pé aláìlérò tí lọ lé àná lọ rè kú fún. ìwà mọ̀ kó kù bẹ̀ òkùnkùn mọ̀ kó kù bẹ̀ gbogbo àwọn akéde àbúrúkú yẹn kò ní ẹni mùsùlùmí làwà aláìjẹ mùsùlùmí. bẹ́ẹ̀ náà ni ẹni tí àrà sápa wọ́n sọ pé àwọn ń tàgbó ní òkè o ẹ̀rọ ń tàgbó ní o kì í ṣe táwọn mùsùlùmí o tó ń tàgbó bá ti tẹ̀ ọkọ̀ ọ̀gbẹ̀rẹ̀ tó ń tẹ̀sí bá ti lè tẹ̀ wò gbọ́ pọ̀ jọ ni tí bá tẹ̀ wò yẹ kó tẹ̀ ẹni tí sọ àbúrò àwọn àfọwọ́ àfọwọ́ tí ìjà sọ̀rọ̀ àmọ́ àti ìjọ tí wọ́n wá ológun àbọ̀ kan yóò gbé ta ni tí ó ti wọ́n bá tẹ̀ wò lókè ẹ gbọ́dọ̀ tí wọ́n gbérù ẹ̀ àbí òye wa àbẹ́ni tó lọ wọ lóde tó kú sódò wọ́n sọ pé àwọn àwọn yèyé yèyé ó do ká yèyé ó do fún ká wọn lọ tẹ́tẹ́ ọlọ́run mẹ́jọ ọlọ́run mẹ́jọ tẹ̀ wò gbogbo ọ̀pọ̀ jọ náà ẹ̀ ọ̀ àbí òye wa àbí etí odò wọn gbọ́dọ̀ títí etí odò báwo etí odò mọkúbára wa ọlọmọ ìṣẹ̀lẹ̀ ìjọba ti ṣe jẹ mi. wọn lóbìnrin tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé káwọn ọmọ àtẹtẹ sí ọmọ bíbí nítorí ìṣòro fún ìbápàdé ọkọ wa rán rí ọkọ ní èmi nìkan ní ìyá mi bí mo sì fẹ́ ká pọ̀ gidigidigidigidu nílẹ̀ ìyàwó wa mọ pẹ́ tí ń dájú gbogbo bọ́kọ tó ń gbìyànjú tó. kò jẹ́ àgbàdo níbi tá a tó gbàdo sọ̀rọ̀ hàn wá. wọ́n ní kí obìnrin yìí tí ò ti dáràn ọ́ dáràn ò ti dáràn nígbà ń sọ nípa títẹ́yún náà nù títẹ́yún náà nù ẹ̀gbọ́n tán sọ yìí ọba jẹ́ láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ tẹ̀lé ìtumọ̀ obìnrin òsì méjì tó kọ lọ jẹ́wọ́ kọ́kọ́ rẹ kọ́mọ́gà kúkú léra rẹ kò lè ọkọ̀ ó ti bá láàrin rẹ ó gbọ́dọ̀ dánrú ọ gbọ́dọ̀ dánrú wọ́n ní rẹ máa ń sá fún lọ́kàn kọ́ yá láti ṣe ara gbogbo ọ̀nà tó ti dá tẹ́lẹ̀. tó lọ́nà lọ́jọ́ o ti mú wa rí lẹ́yìn ìgbà tó ti wá bú àti ká tó máa lọ sí ìparí ẹ láwọn kú ìdí amúláwọ yìí ẹ tó bá fẹ́ bí èyí náà láti wọn lè ti wà sí àwọn ariwo lọ síbẹ̀ fún ọ̀rá ní bí máa ní àwọn eléyìí tó pọ̀ nílẹ̀ Yorùbá ní ìsinmi. tó ó yẹ káwọn okó tọkọ wọn kú kí wọ́n sì mọ̀ fáwọn olè múra àwọn dúró kí wọ́n lọ́kọ mi nítorí pé tẹ́ẹ̀ bá lọ́kọ mi ó súnmọ́ tẹ̀ ṣe ẹ lè múra yín dúró ẹ ti mọ̀ pé ẹ ti ra nù ẹ sì lẹ́ẹ̀fẹ́ lọ́kọ̀ mi ẹ mọ̀ yín pé àìlọ́kọ̀ mi pẹ̀lú pé ẹ ti ra nù ẹ mọ̀ sí ẹyin náà ọ̀rọ̀ oyún fífẹ́ náà láti sọ torí délé ẹ lọ́kọ̀ mi kẹ́tún bímọ mi tọmọ bá pọ̀ òrì lọ́wọ́ àbẹ̀ ìwọ̀n gan ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà fẹ́ tó kú. wọ́n sọ pé kókó ọmọ òwúlẹ̀ fáwọn tó bì àwọn ọ̀fẹ́ fẹ̀ àwa wá ń rọ̀ yín kẹ́yìn ọ wà nípò ẹ̀dọ́fẹ́ lọ́kọ̀ á sì ń rọ̀ yín ọkùnrin náà fẹ́ máa fẹ́ wọn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà nínú àwọn obìnrin tó ń pé ọmọ alákọ̀ọ́kọ́ lọ́sẹ̀sẹ̀ tí tọkọ rẹ̀ kú ẹ dákun torí tọlọ bí wọ́n bá ṣẹlẹ̀ sákan ọ̀dọ̀ èèyàn kò láti fẹ́ sí ẹlòmíì ti bímọ mẹ́rin ó sì wà ń pò pé ó ń lè bímọ sí sọ pé òun rò láyé rẹ̀ kó fẹ́ bímọ tó mẹ́tàlá nù tọ́lọ̀ ń sì fún lálàáfíà kí ni wọ́n fẹ́ mọ̀nà nínú tí èèyàn máa bí wá ti súnmọ́ lọ ó náà ní pé wọ́n ọmọ rẹ̀ ti ń gbé bọ̀ kéèyàn tó bá tọ́jú ẹ̀ ọlọ́run máa bí sàánú yìí oríṣi eléyìí báyìí ká gbìyànjú tá a bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ wa òjì àwọn olùmọ̀ nípa Islam tún bẹ́ẹ̀ náà nínú jama wa àmọ̀pẹ́ nìkan wà nú àwọn jama sọ̀tàláìsì ní àwọn mọ́tíláṣí wa ó sì fìyàwó lẹ̀ ètò kéré nù ìyàwó rẹ̀ tá a mọ̀ pé kò ní lè gbára dúró ó súnmọ́ kọjá pé tí ọba lọ́kọ ìranù ni wọ́n máa ṣe tí wọn ọba tiẹ̀ mú mọ̀ràn rẹ̀ wá káwọ́ bá dábàá rẹ̀ ká pè pé tọ̀ ó ní tó kó báyìí o ààbọ̀ ọwọ́ ẹnìkan tí ọ̀pẹ ọ tó bí ẹ̀yin bá ṣe ìrànlọ́wọ́ bá ń bọ́ bá tiẹ̀ jẹ́ pé ń ronú pé wọn lọ́kọ tẹ́lẹ̀ lọ́gbà fún wọn lọ́kọ ní ìbàjẹ́ òtún máa dínkù láwùjọ wa bákan àwọn ìmáàmù mọ́tíláṣí mọ́tíláṣí torí pé ìṣàṣẹ fẹ́ ti Allah àkọ́rọ́ sàlámù àlékún ní sẹ́ẹ̀ ìmáàmù iṣẹ́ ìmáàmù pọ̀ àwùjọ àwọn èèyàn gbọ́dọ̀ máa ṣe àkọ́mọ̀ wòran ó ṣàtúnṣe láàrin wọn. kì í ṣe pé ìyá àwọn èèyàn ń bàtà mọ́ wá ìyá ẹlẹ́kọ̀ọ́ mọ́ wá oníkọ́ lọ́jọ́ kó wọ́n máa dà. eléyìí pàtàkì akramakumullah àwọn opó náà wọ́n lọ sún àwọn jù nítorí pé àwọn èèyàn fẹjọ́ sùn nípa àwọn opó náà fáwọn olùfẹ́ wọn kí ló dé wọ́n ní kò sóko tẹ́sẹ̀ láyé yọ́padà yọ́padà sùn yín náà kí ló dé wọ́n ní tọ́jú bá ti lè gbà ìdájọ́ ọ̀kẹ́lẹ̀ wò tó wọ́n ní hmm, ikú àlùmọ́nìkì tí o bá ti kú tó pa bàbá amúkú lẹ́rù wọ̀ yìí ẹ̀yin náà lọ tún wáyé ṣe bàbá amúkú ti kú ẹ̀yin tẹ́ fẹ́ nìsinlẹ̀ bá nájà ariwo ọjà bàbá amúkú nìyí ẹ tún mọ̀ máa wo ẹ̀yìn má ẹni tí ẹ sẹ́yìn sí ni kẹ́ máa wò. the same thing náà ni máa ń tẹ̀lẹ̀ nípa àwọn obìnrin tó kọ́ ọ lẹ̀ tí èsì kọ́kọ́ wọn. òun náà lè máa sọ pé à ló wá sí olórí ikú sí tó polúwa rẹ̀ lẹ̀ ọkùnrin mẹ́ta dì ní o. ìyẹn ní kọ́kọ́ ti ń sin kán ọkùnrin kan lò ìtẹ́lẹ̀ lọkùnrin mẹ́ta ẹ̀yin náà tún wà ní ṣe ẹ bá ti tún wà ní ṣe àdó ọmọ àgbà ọlọ́kọ̀ọ́ta lọ níparí ọlọ́ọ̀bà ọ̀sán ẹni ẹ̀sán dáadáa wọ́n ní ẹni tó dé pé lọ́yà wọn déédé àpèjì ìṣẹ̀ mú wa kéèké wọ́n rí ipò ẹ̀ lọ́yà wọn mú ọgbà ní wọn bá sàkíkọ̀ ìyàsíkọ̀ yìí wá padà ìròyìn irú ìròyìn yẹn ṣé sísẹ́wọ̀n tẹ̀lé àṣọ lórí rẹ̀ ọ̀sán ìlà ọ̀nà lásán pé wọ́n gbọ́dọ̀ tẹ̀ nítorí pé àti ṣe ká tẹ̀lẹ̀ òye ká ṣe láti fún àti tètè yóò bímọ yẹn tó bá ti bímọ yẹn ọmọ àti ìyá rẹ̀ ọmọ tí ò ní bàbá ni pé gbogbo ọmọ tí wọ́n ti lọ́nà zina náà ìyá ló ní kò ní bàbá ilé ìjẹ̀bù ti jọ. ìyẹn ni pé olùmọ̀ ìṣeré àkàn ní sọ pé lọ ṣe o ọmọ tí wọ́n bá lọ ṣe fúnra ara rẹ̀ on your own responsibility ọ̀fẹ́ nìkan. àyàfi tó bá jẹ́ pé níbẹ̀rẹ̀ kò ì sí ìdẹ̀dà wọn ò sí ìfẹ́ mi sí lára ọwọ́ àwòwò ọ̀ndà ṣẹ̀ríà tani rádaràda oyún yẹn ti ṣẹ̀ṣẹ̀ wà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ìjọ ìjọ kẹwàá ogúnjọ́ ọgbọ̀njọ́ òtí ìṣogójì ọjọ́ àkọ́kọ́ lọ tó bá tẹ̀ dànù à ń bẹ lọ́n kọ́ mọ́kù. inshàlá jama ọlọ́kùnrin àdìjọ fún mi ní ọ̀sẹ̀ bíi five tí a pàdé níbi azá bayanu lena ní ẹ̀dàkùn jama wọn làwọn ní kọ́mẹ́tì ní ìṣù tá a béèrè sáyẹn ẹ̀dàkùn jáde ọ̀ ìṣù làwọn. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أعتقد أن أعطى وقضت الدكتور شيخ تشبين رضي بدوري جانجة الله ما كان شيخ واحد كما قد أعطانا لك إن تقولوا ìbéèrè ìbẹ̀rẹ̀ tí wọ́n béèrè yìí wọ́n fẹ́ kí á gbọ́n ọ yé pé wọ́n ti sọ màhálù tìfà fún wa àti màhálù mìíràn. Ẹni táwọn náà fani pọ̀ lé lórí ni pé tí irọ́ ẹni ọlọ́rọ̀ sí ní tọ́nà bá ní kórè àdánwò bẹ́ẹ̀ tí wọ́n wá sí ní àfúrá tàbí káwọn rẹpẹtẹ tó ti wá ti dé olóde tó bá ti di tó sóòtù mẹ́rin tí wọ́n wọ́n wọ́n náà fẹ́ ti ti fẹ́ kọjá tí wọ́n ti bẹ́ẹ̀ dà rẹ̀ tí wọ́n ti fẹ́yìn ìdá wọn ò lè níbi ọ̀rọ̀ gbogbo àwọn onímọ̀ àtọ́bẹ̀ alhanafiya ni malikiya ni shafiya ni kanadila ni ṣùgbọ́n tó bá jẹ́ pé oyún dúró tí o ti pé irú àsìkò báyìí lọ́dọ̀ àwọn hanafiya ìlàkùn tẹ̀lé àwọn rí pé ó lè ṣe pé ọtọ pé ọlẹ́ ọdọ̀ àwọn takùn náà àwọn ọdọ̀ tí obìnrin lè fi ṣe ẹyún nígbà tí ọba ti pé ọwọ́ àwọn dáhà twenty days pé inú ọdọ̀ àwọn takùn àwọn àyọkù náà àwọn onímọ̀ ní tọ́jú àwọn ní tọ́jú màá sọ́kùn màá sínú màá sínú màá láì dùn àwọn oníkẹ́kùn lè ṣe kọ́dà tó jẹ́ pé ó wà ní àtọ̀ náà àbọ̀wà ní bá ṣe náà àbọ̀wà ní ẹ̀dùn títì ìbáwọn àmì àti ẹgbẹ́ lè ọgọ́rùn-ún jẹ́ pé wọ́n lè fi wo pé ká ṣe ìròyìn gẹ́gẹ́ bí irú sí eh, bí a ti wá dáhùn àmà pẹ̀tọ̀ bí táwọn ní màtí panupọ̀ ní ọdún twenty láti mú ǹdá ìfìyà àwọn àbá wa òun ni pé ọ̀tọ́ pọ̀lọpọ̀ ní mọ̀ sọ ní pé kò tọ́ òun náà sì ní ọwọ́ ascam lọ́wọ́ àwọn abàlẹ̀ zema ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn àwọn akásọ́ náà wọn ní mọ̀ sí wọn jẹ́ ẹni tí wọ́n ti rí sábà ẹ jẹ́ kí àwọn mahadum ìdẹ̀mọ́ ara lè sọ gbogbo ẹ̀ tán inshallah náà ọ̀rọ̀ ìgbà àní sọ gbogbo ẹ̀ tán inshallah inshallah ìjókòó mi ti ń bọ̀ lágbára náà ní oṣù tí ń bọ̀ wá oṣù tí ń bọ̀ wá ní twenty five march yá pàdé wa ní hazard diamond náà níbi ìdáyé wassalamu alaikum warahmatullahi